ni o àsìkò rí ẹni má padà lẹ́yìn ẹni ìyẹn nìkan la lè fi jàjà borí o ta ó fi bọ́ lọ́wọ́ ayé tójú ẹni ò ní rí màá wò. orí mi máa jẹ káyé pa mí dá sáà ìdá ọ̀nà wo la máa gbé gbà o sáwọn abínú ògo tí wọn ò fi nítorí ògo pani ọ̀nà wo la ó gbé gbà o táwọn abínú ògo tán ò nítorí ògo gbógun tì nìyàn láyé yìí o mo kíyèsí pé bùgbé ìkà láyé ibi tán ti ń torí ògo pànìyàn o ibi tán ti ń torí ògo sọ̀nìyàn dalágànnà ọ̀rọ̀ ayé yìí máa tòjú sú ni o àfi ènìyàn má ṣe sùn o kó jà kó bá ní borí ọ̀tá ògo kó jà kó bá ní borí ọ̀tá ìlara ayé le o. ọ̀rọ̀ ilé ayé yìí ogun màmá ni o àfi kórí ẹni má padà lẹ́yìn ẹni ìyẹn nìkan la lè fi jàjà borí o ti bọ́ lọ́wọ́ ayé tójú ẹni ò ní bọ́. orí mi máa lọ ta ni sábà ta ni fi ọ̀rọ̀ abínú ẹni sùn ó inú níbí ni ìkọ̀kọ̀ ta ìmọ̀ wàá hù láyé kó máa fojoojúmọ́ dọ̀bálẹ̀ o kó máa fojoojúmọ́ kúnlẹ̀ ìyẹn ò ní kán má bà tiẹ̀ jẹ́ ẹni orí òfin fáyé mú nìkan máa ló bọ́ o. ayé tó tó àkàmàrà o. dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀ ó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èmi náà lè ẹ́ mò ń wọṣọ tó wù mí lásìkò mò ń jẹun tó wù mí lásìkò mọ́tò tó bá wù mí ni mò ń gbé jáde ah, olúwa mo máa dúpẹ́ o ṣé mi náà lè lè. E? ṣé rí ìtòsàn yẹn àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run ni pé kí ọkọ kó tọ́jú ìyàwó ẹ̀ ìwọ tó wà mọ́ ni o yes àmọ́ ìyàwó tí ọkọ máa tọ́jú tí ò ní mú rẹ̀ ìwọ tún mọ̀ ìdí ni pé èmi ni mo mọ bí mo ṣe wà kó tó wọnú ilé mi èmi ni mo dẹ̀ mọ nǹkan tó ti ṣẹlẹ̀ ní mèremère sínú ilé ayé mi lẹ́yìn ìgbà tó wọlé tán so sọ fún mi kí ni ìdí náà tí mi ò ṣe ní tọ́jú ẹ̀ in fact tí mi ò bá tọ́jú ẹ̀ ọlọ́run lè jẹ̀míyà. o ṣe ọkọ mi. mo jẹ́ tí n ṣe ọmọ kan ọmọ pé máa ń fẹ́ láti surprise ẹ̀ káyẹ̀ ti dé wọ̀. èmi. a new brand car tó yẹ pé I know you like it bẹ́ẹ̀ má ti jẹ́ kí n bẹ̀. car another one. ọkọ mi ò ṣe ò ṣe gan ni. just know me that I, I love you. you too. I know. ṣé wàá rí ní ètò ó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àlékún oore àlékún àlùbáríkà. Ah. see your mother. I I miss her every day. Each time tí bá ti rántí good times that a share together. Mo máa ń rò pé ah, kò yẹ kó jọ̀ ló kú ní àsìkò tó kú yẹ kí n ṣe ẹni tó yẹ kí ikú tètè pa dàdí ah, mo ṣẹ̀ṣẹ̀ rí pé I really love wọn gan ẹ wà tìgbà tí mo sí mi ti kú títí dàsìkò ẹ ṣì ń mí sí wọn ah, tó jẹ́ pé èmi gan kékeré mo wà gbá ẹ̀mí ìpọ́njú mọ́ wọn dáadáa tí sì ń lè ṣe mí sí wọn that shows that you love her so much. Oh yes, I I love her. Dàdí nǹkan kan wọ́n fẹ́ ṣe fún mi. Ó fẹ́ kó dúkú lára. Kó dúkú lára ṣẹ́rí èmi wà bẹ́ẹ̀ fún yín àbúrò mi Bùnmi wà bẹ́ẹ̀ fún yín ìyàwó yín náà wà bẹ́ẹ̀ fún yín ṣẹ́rí bí mi náà kì í miss mọ́ sí mi tèmi kan máa ń dájú kó tí mo máa fẹ́ ṣe jọ láti ṣe ìgbésí rárá kọ́ ẹ̀ ṣe é sí. It's alright. Not in control. ọlọ́run ó kà mí ṣọ̀gàn ọlọ́run ó tún mi wọ́n náà lágàn bàbá ẹwà yẹn sọmọ ẹ̀lẹ́ yẹn ọmọ mẹ̀lẹ́ ó dẹ̀ gùn lọ́rùn ẹ wá ní ká máa wò ẹ wá lọ́mọ wá lọ́ náwó kiri báyẹn bàbá ó dùn mí gan pé kó jẹ́ yẹn ẹ ti ẹ̀ ṣíwálẹ̀ ká display bẹ́yẹn bàbá ẹ ti tútù ju o ẹ yẹn ṣe báyìí tẹ́lẹ̀ náà ẹ̀yin kẹ̀ ọkùnrin ogun ní ìnàbà mo dàgbọ́ tó ṣe dọ́là mo kàn tó ṣe àwọn sàbẹ́ tó kó sẹ́yìn yẹn ni àbí ọlọ́run gbàgbé kéremú ni wọ́n bàbá tó bá lọ ṣàyẹ̀ bẹ́yìn tó lọ ṣẹ́hùn bí orí tó lọ ṣàpá bí ìtàn kéremú ni wọ́n bàbá bàbá ó dùn mí gan. bàbá ẹ máa jẹjú ayé ẹ má jẹjọ ayé gbẹ especially àwọn àtàwà lẹ́yìn yín a ní kẹ́ pààyàn ẹ jẹ́ ká pààyàn ẹ ká tiẹ̀ pààyàn lu èmi rẹ́dí àti pààyàn tẹ́ bá fẹ́ pààyàn bàbá ẹ̀jẹ̀ mi sì tutù mo sì lè gbé bọ̀ máa pa anybody lọ gbà tó máa sọ̀rọ̀ ń sin wọ́n sọ támákì wọn ní ọmọ kù ìyá òwò àwọn pẹ́ wọ́n pẹ́ kí ìyá tó máa wọ ọmọ ẹ̀tọ́ kú kí ló kàn án bẹ̀ yálà ìyá wọn ẹ ṣó easy láti dolórí kò easy. small small ẹ má máa pe smọ́lí mọ́ àjágbá ẹ máa ń ṣe mí ẹ má máa pe smọ́lí ẹni smọ́lí tó ń dẹ́rù bàgbà ẹni tó níwájú tó tún lẹ́yìn tí bá yọ tì báyìí a ò lè dúró ah, ah, bàbá ẹ má pe tán o. smọ́lí ò lẹ́nu gan ọmọ mi náà yìí ni ẹ. àwọn náà jiyàn kò jiyàn. yeah i know you still remain loyal. <laughs> ẹ ẹ wá fẹ́ gbọ́ ṣe rí dọ́là bó ṣe wà ẹ ohun gangan ló yẹ kí wọ́n máa pè ní smọ́lí àmọ́ smọ́lí tiẹ̀ kò dẹ́rù bàgbà ẹ gẹ́ tiẹ̀ òun kọ́kọ́ ló yẹ kó máa pè ní dọ́là sẹ́mi lọ́la ń tẹ ojú tẹ̀mí mọ́lẹ̀. ó kéré gan àbá. ẹ tiẹ̀ dúró náà ṣe é rò pé mi ò mọ ọkọ tí mo lè ṣe ni mo mọ ọkọ tí mo lè ṣe àmọ́ tí bá ṣe lè abàjẹ́ ọlọ́run èmi jaguar ah, èmi ojúmọ́ kan ẹ̀jẹ̀ kan ẹ̀yin náà mọ̀. olórí ẹ ká ṣe kí ni ẹ fún ọ lára ẹ ká. ẹ eh, no no ìwọ fọ̀rọ̀ lẹ o ìwọ máa wòran tiẹ̀ sórí ìwọ ó mọ nǹkan tí mo fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe ni pé mo fẹ́ jẹ́ kó ara bíbí ẹ̀ ya náà káyọ̀ ìyá náà kí tó wá mọ nǹkan tí mo máa ṣe àwọn wa gbọ́ o máa wọlé tọ́ dọ́là lọ èmi ajẹ́ kó yé dọ́là yìí pé èmi gangan ní ìbẹ̀rù gbójó. jagun àti bínú. máa ah! kí dọ́là láàárọ̀ máa kí lọ́sàn máa kí lálẹ́ máa jẹ́ kó yé ó dà tó máa jẹ rẹ̀ ó dà mo bínú tán. kí fún mo bínú tán bàbá jẹ́ kó mọ̀ ó kẹ́ fẹ́ mọ̀. dọ́là báwo ọmọ gbà dọ́là báwo wọn ò bí rè kẹ́ẹ̀mú ni. èmi èmi sí dọ́là ah. máa wọlé tọ́lọ́ láàrọ̀ la máa kí láàrọ̀ la máa gbà pé nǹkan tó bá fi jọba kékeré la kì í fi wọ̀n rárá. Daddy, ẹ fẹ́ rí fún ọ̀rọ̀ kékeré kan be free to talk to your father now ìwọ ni o fẹ́ bá ń sọ̀rọ̀ pẹ̀lú wa fún ojú pọ̀ bí ìwà tí ẹ gbé nǹkan kan ṣẹlẹ̀ come on talk to your father. okay daddy Um, mo ní di change kékeré kan mo rò pé ẹ̀yin náà ni mo lè pé kẹ́lí fún mi torí kò sí ọ̀kan lọ́wọ́ mi. o ní ìdòwò. bẹ́ẹ̀ ni daddy. ẹ lọ bá tó jì náà ah, lọ bá tó jì. daddy ah dàtúnjì bíi ti báwo last time tí mo béèrè owó lọ́wọ́ bùdá tó jì wọ́n fún mi náà ó dẹ̀ ti máa di gbogbo gbà wọ́n jù. báyìí ká ṣe ọlọ́run ó ń láti jẹ́ pé nǹkan tó fẹ́ fi owó yẹn ṣe kò kò jẹ́ ní o mo jẹ́rìí Túnjí tó bá mọ̀ pé tó fẹ́ fowó yìí ṣe ó jẹ́ ní nǹkan tó nídìí tó dẹ̀ important àfún ẹ̀. ah daddy ṣé ṣe wípé mo jẹ́ obìnrin ni bóyá sójú kí n fẹ́ máa yàn mí jẹ pé àwọn wà ń lé wo ẹ wo ọ̀nkàn mi wo bó ṣe wọ̀ wọ́n náà èmi náà lẹ́tọ̀ọ́ sówó yìí náà kọ́ fún mi lówó tí mo need gbogbo wa la mọ̀ pé rules tó wà nílé ni pé tí anybody bá ní ìdòwò tó jí la lọ bá tí mọ́mí ẹ bá ní ìdòwò tó jí ló lọ bá tẹ́mi gan bá ní ìdòwò tó bá di kàráǹgídá tó jí ni máa ń pè what are you talking about. lọ bá tó jí. dadi kò kò dá náà ah, gbogbo àwọn makeup mi ló ti sọ kò sówó láti fi rà oh, kò dá náà kó fún mi lówó wọn ni fún mi lówó a máa di pé mo lọ bá wọn sí ti wá ti lọ bá wọn dáàdi wọn tún ní fún mi lówó yẹn náà mo ṣe wá báyìí ẹ̀yin ṣáà ní pop sí mi ẹ̀gbọ́n ọlọ́jẹ́ sí mi nǹkan tí Túnjí gan bá ní ìdòwò fún máa account fún so don't say pé owó ẹ̀ lówó wa and of course he's your brother he's a man he's your brother he's the first born tó bá ti fún níjẹ̀ ní reason tó ti mọ tó fẹ́ fowó ṣe àfún ẹ̀ I trust him. okay. all right. ọ̀nà wo la máa gbé gbà o táwọn abínú ògo tí wọn ò fi nítorí ògo pa ni ọ̀nà wo là ó gbé gbà o táwọn abínú ògo tọ́ o nítorí ògo gbógun tì nìyàn láyé. ẹ ò rántí pé èmi pẹ̀lú ẹ discuss pé a jọ máa lọ sí ibi tí mò ń lọ ẹni so why, why are you here. ó tó àjọ àríjì pàmájò jáde but mo pé tí n bá bẹ sọ́nù lé òní gbọ́ ó máa tì mí dànù ni ṣùgbọ́n mo pé ká ìlú ṣàmà gbé jáde so torí bẹ́ẹ̀ mo ṣe wá dúró síbí pé àjọ ayọ̀ ní health mi bá ó yá kájọ sọ báyìí whatever to the fẹ́ bá mi sọ yẹn kò lè dúró dìgbà tí n bá dé. láyé kò lè dúró. èmi tó ni la máa jọ sọ. ibi lè ní mo máa sùn náà. wọ́n ní àlejò sọ tó bá dé èmi la máa jọ sọ a máa jọ sọ ń bíbà yín sínsìnyìn ni. ok. jọtúrí ọlọ́run ààrẹ mu kí ló dé tó jẹ́ pé tí bá fẹ́ bẹ̀rẹ̀ anything lọ́wọ́ ẹ wọ́n máa rí fáàmì sí Túnjí fún kíni. ìyá bùnmi ọmọ ẹni Túnjí náà. ọmọ mi ni Túnjí ọmọ mi ò kì í ṣe Túnjí ògùn mi lọ́mọ mi o go get that into your skull dáadáa lẹ́nìí kó bá gbọ́ ọmọ mi ò kì í ṣe Túnjí o Bùnmi lórúkọ ọmọ mi kí ẹ sọ fún ẹ. Bùnmi lọmọ ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìwọ ló ṣe ń jẹ́ kí gbogbo ayé mọ̀ sí pé Túnjí ò kì í ṣe ọmọ ẹ but láti ìgbà pípẹ́ ni arrangement ti wà pé tí o bá nídìí nǹkan o máa ń rí Túnjí Túnjí dẹ̀ máa ń fún ẹ whatever you need so why tó fẹ́ tó wá ń react lẹ́nìí. kò ṣeé ṣe mọ́ ni mo sọ yẹn tó ní egun ilé ọbẹ̀ ni máa jó tó ní kò jó mọ́ kò sálàgbà tó máa mú ni sí wọ́n since tí a ti agree pé egun bàbá ẹ̀ máa jó bẹ́tà kí egun bàbá ẹ̀ máa jó. kò lè jó lọ kò lè jó mọ́ rẹ̀ mú mo sọ fún ẹ láti ẹnu ẹ̀ nílọ èmi àti túnjí mi lè gbẹ́lì tẹ̀ lọ́wọ́ túnjí mọ́ tí wọ́n fẹ́ gbẹ́lì tẹ̀ ọwọ́ ẹ̀ mo ti máa gbàjẹ́ sọ fún ẹ bẹ́ẹ̀ mo sọ. láyé láyé láyé láyé kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe o èyí la máa jọ sọ o. good enough ibi tí mo ń lọ yìí wà so important do you know máa nìṣó máa jọ lọ ni. there is nothing you can do to stop that arrangement tó ti wà ńlẹ̀ nìyẹn anything you need gbà lọ́wọ́ Túnjí it remains like that. láíláí I cannot do that màá máa gbowó lọ́wọ́ ẹ̀ níṣẹ́ lọ́wọ́ Túnjí láíláí ó bọ̀ my dead body máa nìṣó ajọ́ máa lọ sọ́ọ̀ni. ọkọ̀ràn mo ní ìjọ ṣàkíyèsí pé uh, Fágúsì ó ti rálé sí Mushin. bàbá ọjọ́ òun fíbọ̀ ìbọn ṣe kiri ó ṣe ra lẹ́sà jẹ́ gúnlẹ̀. báwo bó ẹsẹ̀ ń gẹ̀ tí tọ́jú báwo ẹ ẹ ṣe mistake hmm. ṣé o rẹ pé Lion Mercy náà ti nílé ní ọgbà ń bíbá. ẹ náà mọ tọgbà. rọgbà ń tiẹ̀ agége ló ra sí i nípẹ̀rẹ̀ ọba ọ̀sán àwọn tèmi ló já mi sí o John Eba. irọ́ o ló tubú àbí. bẹ́ẹ̀ àbọ̀ ẹ bad. ẹ bò tí ẹ má bínú o báwo làwọn gáìsì ṣe ń mọ̀ ẹ́ pé ah. ilé ṣíìpù ní nàìjíríà ó gbọ̀ pọ̀. wọ́n gọ́gù ẹ̀ ni. ọ̀gọ̀rọ̀ gbàgbé wọ́n gọ́gù ẹ̀. wọ́n gọ́gù sọ́gbọ́lọ̀ kí wàá lọ ṣàṣẹ wíńgà tóun náà lè wà ara lé sí Lagos Island. ìyẹn kẹ ìyẹn ń bá láyé fọwọ́ tì. dọ́là ìwọ ìwọ ìwọ àtọwọ́ bọ́ ìsẹ̀ ẹ̀ lọ́tẹ̀jú mi mọ́lẹ̀ èmi gbé ọmọ wá sí patí èyí lọ́ yẹ̀yẹ̀ ọmọ torí pé mi jáde lọ kí ló padà dé ẹ ti fún mike lọ́rùn ìwọ dọ́là Ah, wàá sọ bó ṣerú ẹ̀ mọ́ lọ. má bínú alákọ̀wé ayé fara burúkú balẹ̀ kó tó gbowó ẹ ṣe wó tó òró ń bí báyìí ẹ tiẹ̀ dúró náà tí èèyàn bá wá yáwó ní báǹkì yín tó bá jẹ yín gbèsè sọ́sọ́ fún yín pé bíbá ilé èèyàn ti máa ń pariwo bíbá ká tó bá ipò lórí burúkú ni gbogbo iṣẹ́ yìí ò mórí tàtẹ̀ wá yìí oríta ọmọ kú yóò béèrè ẹ̀ lélẹ̀. no nonsense. oríta alátọ́fẹ́ tí ò jọra wọn òun ló ń pè bíbá yìí. ọkọ mú sọlọ́dì ní pé tán. ọkọ sọmọ ẹni tó máa sọ̀rọ̀. ẹ kí ló ṣe ẹ. sọmọ ẹni máa sọ̀rọ̀. àwọn ah, pápá tániwọ. sọmọ sọmọ ẹni tó máa sọ̀rọ̀. wọ́n àtàlẹ́ ọmọ kú yàrá ta ló jẹ́ ọmọ pé níwájú ọmọ pààyàn. èmi jagun á ní ọ̀pá pààyàn yóò lẹ́ni. sí ọ̀rọ̀ ìjẹ́ ayé òní tó bá sọ́sọ́ rẹ̀ sọ̀rọ̀ wá bá lọ wá ibi bá yóò ṣe Liverpool tó fi ró sọ́wọ́ ẹ̀lì mọ́di o. mo sọ fún òní ṣòro ìwọ ìwọ àpá ẹni èmi. o ti lọ togi o sí òun tó náà mọ o òun kó náà mọ gan òun togi sí o ọmọ gbàgbé mi tí mo wọlé onílé tí mo sọdá woro mo wọ dẹdẹ ọlọdẹdẹ wọn jẹ èèyàn mọ ọmọ tó bá tún wá lẹ́ẹ̀kan sí òní wá mọ Ọlọ́run ọba wà kí ló ṣe ìyá ẹ ṣọlẹ wíwà jẹ bí apalọ ni ṣọfẹ rọtì ni. àlàyé fẹfẹlẹ wá tí òun ti ṣe kọjú sápò ni àbúlẹ̀ bá mọ́ ọ̀rẹ́ kò káyé tẹ̀ orí kò yẹ mi wà tọ́ sí báyìí o ṣe mo jọ́ lọ́tí lójú ẹ̀ ni mo pọ̀ fọ́ọ̀mù ni o. ọ̀hún wà pàfọ́ọ̀mù magician ni mẹ́fílẹ̀ wo bíbá tó bá yẹ pé wọ magician ni ó yẹ kó lè jẹ go. bàbá tí mi lè jẹ perform now. ó lè jẹ ẹ ẹ faba ẹ faba ẹ ẹ má yẹ kó yàrá yín lẹ́nu school boy ló ń kí fine boy looking sexy yá yín mass ayé yín bẹ ipò tó lẹ́ẹ̀kọ̀kan minus ni minus man ma ẹ yẹ tó tọ́ fún kọ́ ẹ má gba lẹ́ẹ̀kọ̀kan. ẹ wo ẹ má bàjẹ́ pàtà ṣe rí ọmọ tẹ́ ń wo yìí bó ṣe wà ó gùdù gan o bí irun tó aláìpẹ́ kì í sábà wo tv ni òun náà máa ń ṣe advert bó ṣe wà ó mọ máàsì bíi wèrè bóyá dàbí wèrè tẹ́ ń wo yìí ọlọ́run ọba ó dà pé fẹ́ sori burúkú. ẹ̀mí ẹ̀mí smọ́ọ̀lì èèyàn pọ́ìsì tó ń dẹ́rù bá ńláńlá wá ọ̀nì rí ọ̀nì ọ̀gbẹ́ni fọ́ọ̀rù lẹ́sọ̀ ah. kíni gan ah. kíni gan ẹ wọ́n ní túmọ̀. ẹ eh, wo bí ibà ìṣòro mọ̀kọ́ tó ń dùn mí fún ẹ ṣé bóye fún àyìn inú ẹ ò dùn. ọ̀gbẹ́ni fọ́ọ̀rù bọ́lá sílẹ̀ jọ. kí ló máa ń pa àwọn ọmọ tó máa ń fà ìlóyìnbó yẹn náà bushes. ṣé inú ẹ má wọrí ẹ má wọrí ti ẹ filẹ ẹ dáadáa mi. ayé ayé ò dẹni dá èmi wá ọmọ bí ẹ̀yìn kò tún tura ah! ẹ̀. Ah! Ah! orò bàbá o èrò orò bàbá o jẹ́bu rẹ̀ orò o ó dàbí pé o sọ kó burúkú sílé yín orò bàbá. gan ti wẹ́ẹ́ yà ọ̀ṣà lẹ́kì fèsì ọ̀gá. ọ̀ ní kó sí gọ́ọ̀mà ti rí ẹ̀. yàrá ìyá ẹ̀ mi ò bò ó mo kó ya ìjà wọn tó tẹ̀ nọ́mbà wọn àná òsì ń bẹ̀. kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe. ọ̀rọ̀ ayé ọ̀dọ́ tó bá kọ́ yẹ́yẹ́ ọ̀nà pàjá àmọ́ káwọn tèmi kọ́ ṣe kí n kọ́ bójú ìyá ẹ̀ jẹ́. wọ́n kàrẹ́ máa tẹ́jú ẹ̀ mọ́lẹ̀. dọ́là má pa má pariwo má stress ara ẹ̀ ah, o máa kó rí ọmọ fún ẹ o agbo ẹ ń dùn o àwọn alálùbáríkà ló ń pè ṣé wàá gbé. o sì ń bẹ fún pé ọ ti gbé. ilé ẹsẹ mo fi àlùbáríkà gbogbo àgbàdo ah. nọ́mbà one. kò sọmọ náà gbogbo àgbàdo. mo rí ẹnpẹ mo wà lóyè àwọn bá mi kí ló ṣẹlẹ̀. lóun dọ́là jẹ́ kó máa yé wọn yín pé àwọn oníṣàngó wà ń bíbá yọ fẹ́ tuná lẹ̀. ẹ wèrè kan ló pe rẹ ní bẹ́ńkì àbí jagun àbí kí ló pe ìyá ẹ̀mí òtí ẹ̀ morúkọ tó ti yàrá yà ẹ̀ ń jẹ́ kọ́ tiẹ̀ lọ pé àwọn ọmọ ẹgbẹ́rẹ́ wa bá mi pé kí ni ó ti yẹ olóhùn mi yọ ti. jagun àtọ́ lò mọ́ máa sọ ni bá ti pààkì fẹ́ sẹ́yìn. ẹ kò sí béèrè ẹ̀ṣẹ́ mọ́ fi kò jẹ́ sí kò béwu dé màá sọ tiẹ̀ fún ara mi. kò ní ìdíkẹ́ ẹ̀ṣẹ̀ wa ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù. ẹ kò sí béèrè ó kéré gan ó ti yé kò sí béèrè. kúṣe àmàmì kan dúró àwa wà ń lé. pé kọ́kọ́ kan tẹ̀ kókó kájà wa bá mi but kò sí wèrè ṣàlùbáríkà tó bá ṣe máa jẹ ẹ má gbóni wọlé mo lè sọ ọtí ẹ fún wa. ee ah! ah! wa tó yún rí mama kẹ̀yìn sáyé mọ́ jẹ́ káyé wojú ẹ wèrè súnmọ́ bíbà ìwo bí tọ́lọ́wọ́ ṣọ̀ṣàn kú àwọn òórùn ẹ eléyìí ọjọ́jọ́ valentine ọlọ́run péré o ẹ kò sọ fún ẹ nílẹ̀ ayé ẹ tí wàá fi kú tí wàá fi gbẹ́mí mi tí wàá fi bù ẹ sí má tún bá mi try irú ẹ mọ́ ọlọ́tọ̀ bá mi dọ́rọ̀ ẹ wò wàá gbà. ó lè jẹ́ kọ́mọ̀ kò sọ́mọ náà nígboro ayé tó lè bẹ mi kà. kò sọ́mọ náà ẹ̀kọ́ tó wà lọ́wọ́ tèmi ò lè jẹ́. kò sọ́mọ náà níwájú èmi jẹ́ àgbà níwájú èmi jẹ́ àgbà kí ló dé tí ìjà ìjọba rẹ̀. ẹyin bá wù ẹyin bá wù. dájọ́ ló ẹ̀ṣọ́ wa gbà wá dání ẹ̀ṣọ́ rẹ̀ ọjà ọjà ọjà níbo ọjà ìjọba ọjà ìjọba ọjà àwọn ọ̀dà Rashidi lòun Rashidi ń tọrọ ẹ̀ ó pè mí ọmọ jẹ́ pé ebi kò sóhun lẹ́sà ọ̀rọ̀ ń fọ̀ sàrẹ̀ náà ni màá pè sá màá dẹ́ pè wọ́n náà. ẹ̀gbọ́n jẹ́ kí mi náà jọ ẹ̀. Ah. try ẹ̀gbọ́n mi bí ìbàdàn jókòó sí ṣé kí n lọ gbéra mi mọ́ bedroom I love pink. tí mò pink I kí eat it, but I want mò ń pink o ò lè ṣọgbà ẹ̀. egg on ìwọ̀n tí ìwẹ̀ tó ń on top. àbí I ṣe yọ̀ ó ní ọ̀rọ̀ yìí kiri kò sí fi Hmm. sọ. fẹ́ sọ fún yín pé mo ní di change kékeré kan ti ra ọmọ pé mo mọ̀ pé kì í parọ́ change yẹn gangan kí n àti pé kí ló fẹ́ lò fún. mo fẹ́ fún boyfriend mi ẹ mọ tèmi náà tèmi o oh, ẹ mọ tèmi. ń lọ rí o ẹrú àmọ́ ẹnì kankan wálé ìdí tó ń jẹ tèmi tèmi mọ àbí tí mọ́mì mọ so o ti fẹ́ máa parọ́ lóyìn yẹn sọ̀rọ̀ straight mi ò mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ tèmi kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Emmanuel bóyá ẹ̀mọ́ sí tèmi Emmanuel. a ní kó sọ ní ìmí ìmọ̀ jẹ́ bẹ́ẹ̀ sẹ́. òun ló ní ìdílé tó fẹ́ fi gbà ló ní ìdòwò tó fi gbà lé ọ̀hún ò pé. dúró boyfriend ẹ tèmi O ní ìdòwò tó fi gbà lé ẹ jẹ́ ká tiẹ̀ wò ó boyfriend tí ó sẹ́ni tó mọ̀ níyì ìwọ nìkan ló mọ̀ ó wá fẹ́ gbowó lọ́wọ́ tèmi lọ fún boyfriend yẹ kó fi gbalé ládùúgbò lecture tí mo ti fún ẹ no kò make any sense now ok tèmi pé gbọ́n ṣe wá ká èmi mọ́ lé kò lè rí ajẹ́kóyé tèmi pé àwa nídìílé ti wà a strict gan kí wọ́n tó lè gbé wa mọ́ra ó máa ń pẹ́ àkúnṣeré mi yìí mo kò ní wà tá mo dẹ̀ mọ̀ bó ṣe ń lọ mo bá àwọn èèyàn àwọn èèyàn tó lọ́pọlọ tó lọ́gbọ́n àjọṣepọ̀ so kó tó lè gẹ̀tì mi ó máa try gan tó bá fẹ́ gbọ́ mi gan yàtọ̀ sí pé mo ti wá wá study ẹ̀ ń sì torí pé tó bá fẹ́ bàárọ̀ mi mo fẹ́ gbọ́ mi màá ní láti mọ bó ṣe fẹ́ lówó yẹn gangan that is it ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi kí ló máa ṣe yín náà bí mo máa ṣe yín tó ẹgbẹ́ ó ṣe ní yíyá wa báyìí wípé ẹ fún mi ní owó ẹlẹ́lẹ̀ fún mi àdèmọ̀kọ́ tẹ̀yìn náà fowó ṣe ìjọ one million ìjọ two million ìjọ five hundred thousand àmọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń gbà fáwọn girlfriend yín nìyẹn kí ló ń tẹ̀sí wá lè fún mi lówó tí mo béèrè lọ́wọ́ yín kí ló ń tẹ̀lé fún mi lówó tí mo béèrè lọ́wọ́ yín àdèmọ̀kọ́ tẹ̀ fowó ṣe àmọ̀ pé èyí náà lè máa gbé two sum lè máa gbé three sum pẹ̀lú òbí méjì mẹ́ta lè máa gbé ọ̀sẹ̀ gbẹ̀ lè máa lóyún àfihàn fún ẹ máa ń sọ fún yín pé kẹ́ fún mi lówó alẹ́ lè fún mi ẹ máa fún mi lówó yẹn ni ẹ máa fún mi ní tẹ́lifí ọ̀sẹ̀ bíi náà ṣe bí èmi náà kí ló dé ẹ dé máa náwó ẹ máa náwó ẹ máa náwó ṣé ilẹ̀ nìyẹn àfẹ́fẹ́ kú lọ sọ́run ṣé fẹ́ kú lọ sọ́run ni kí ló dé. Bùnmi hmm? ó dàbí àlá lójú ṣé ni o wà níwájú mi tó wá ń pariwo tó tó yẹn tó ń sọ fún mi pé mo ń pè mí ní Mr. Tucson. ẹ nígbà náà wà kọ tí wàá sọ fún yín kọ tí wàá sọ fún yín kọ. Are you mad? ẹ ó yá wèrè ni. ẹ ní mo yá wèrè kò ní yẹ fún nǹkan tó sọ yẹn bẹ́ẹ̀ mo sọ fún ẹ kò ní yẹ kò ní yẹ fún nǹkan tó sọ yẹn ah, ah! ṣé tí mo bá rí wèrè ṣó lè dúró ṣé ọmọ tèmi ni ó sọ pé ṣé ó máa dì gbogbo fún ẹ orí ẹ pé orí ẹ mo ti grace. ẹ ẹ but ẹni sùúrù ẹ jẹ́ ká jọ iron ẹ̀ out ẹ ẹ mọ̀ kó tá a jọ ń drag ẹ kó ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ pé mo sọ pé ó yà wèrè. gbẹ́dẹ̀ sàn kílẹ̀ bá máa pọ̀ tó wá gbé o máa sọ fọ́ bọ́mi pé orí ẹ̀ dàrú pé ó ti yà wèrè ìwọ fúnra òun síwín. kò yẹ yìí ni. bẹ́ẹ̀ láyé bọ́n ṣe bí wọ́n ṣe bí èmi náà mo ti yàtọ̀ wà bẹ́ẹ̀ túnjí lè mí obìnrin lòun ṣé máa gbó tọrọ ọkùnrin ni mí obìnrin lòun ó máa jẹ́ sọ́nà èmi. ọmọ mi ẹgbẹ́ ẹ̀rọ burúkú lẹ́nu wẹ̀rẹ̀ ó ní obìnrin lèmi. máa ah! rí mí inú ẹbí ló máa jẹ́ sọ́nà mo rò kò fẹ́ dà fún ẹ àwọn ló sọ yẹn ṣé mi ló dúró tọ̀ pọ̀pọ̀. ṣé mi ló yes. ó gbọ́ ọmọ mi létí. mo gbà ní etí ṣèbá burú mi ẹ̀yin gbẹ̀yìn létí mi ò dẹ̀ lè dá padà fún yín mo dẹ̀ ní bóun ló kọ́ sí pàtẹ́tẹ́ fún mi mo ṣe gbà létí. ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ láàárín èrò ó ti àráì. Mama, mo tiẹ̀ o, mama, mo tiẹ̀ o kí ló ṣẹlẹ̀ kí ló hápù kí ló wọ̀ sọ́kè àgbẹ̀ ń dún látàárọ̀ o pé kí ló dé mo ti sọ fún ẹ má máa tara tán o lè ń gara wọn à ṣe báyìí gbàgbé ó ń ké ah, báwo ló ṣe fẹ́ wọlé fáwọn tó bá gbàgbó. wo ọ oh, wo bí báyìí wo bí wo bí dákẹ́dákẹ́ ah, irú rọ́bìṣì wo nìyẹn náà sórí bóyá wà yìí mo mọ reason tí ò fi gbé aago àwa la mọ̀ dí tó fi gba aago ọmọ wa ṣáà wà nínú wọn ni a wà nínú ẹni tó máa sọ pé wà orí ilẹ̀ yìí má dé bẹ́ẹ̀ bíbáyìí ni kò gbà wọlé tó bá rólé àmọ́ ibi táwa lè gbà wọ bẹ̀ ṣó ti yé gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ó mẹ́gbẹ́ Ibrahim gan náà pop ni tó bá tọwọ́ bá pò lásán báyìí àkàndún máa mú ni pop wà lọ́wọ́ ẹ̀ àfi gbígbà lọ pé bóyá ibi rẹ̀ ṣe race cross

òpó mẹ́sàn ò ní kà. ọkọ̀rọ̀ má da ìgẹ̀ ló ń jàre kí lóbìnrin mọ́ ó ti yẹ ìyá mi ìfẹ́ gbé score escoti ni escoti ó proud gan ó ti yẹ wọ́n máa fọ́ ọwọ́ olórun owó olórun ló máa fi lọ wá tó ta tó kọ́kọ́ mú wa lára ọkọ̀ ó ti yẹ ta ti gbà lọ́wọ́ ẹ̀ mo ní kó mọ́ márùn wa ó fẹ́ máa lọ sọ́wọ́ méjì àbọ̀ èmi rẹ̀ kó wèrè jẹ ó ti yẹ wọn ná búrẹ́dì ó ti yẹ àpá àti òṣì ọgbà gbèrè tó bá ti lè sanwó márùn yẹn kò ṣàmọ̀ kò di iṣẹ́ mu kò sí wèrè. ó di àyà máa bá anybody jọ̀wọ́ láti máa wọ fúlọ̀ jọ̀wọ́ la máa wà gbọ́ tọ́lá fẹ́ ṣe fàájì bí ṣe wà yìí o ah fẹ́ ṣe fàájì o. sori bó ṣe wà yìí èmi mú ẹ dáadáa agbo yìí náà ni. bẹ́ẹ̀ ti ẹ rí mo ti mọ̀ agbo iṣá ó yá owó tá a máa ná lágbo wa lẹ̀ ìyẹn tún kọ́. àmọ́ ẹ ti sọ̀rọ̀ kékeré kan jọ gbá àlà ìfẹ́ dá gbọ́ agbo yìí náà ọ̀rọ̀ ẹ dẹ̀ yẹra ẹ o ó mọ̀ pé igẹ̀ nìyẹn tó bá ti ru ọbẹ̀ ó máa gbára dúró fún kọ́sítọ́mà kọ́sítọ́mà náà dẹ̀ bá ṣe kíni ó máa ṣe dáadáa ó ti ọmọ ẹgbẹ́ bá ti wọlé báyìí online sàn yìí náà ni wọ́n nìkan lọ́ fẹ́ wò. mi gẹ̀ à ó lè rí kó má lárí mọ̀ ọ́ sọ fọmọ tí ò gbọ́ràn yàrá yà. ìgẹ̀ o ṣáà ní pa wa oro. ẹ kí ni. oro oro wo bíbá yìí má lọ dún yànmùyànmù òfò kan lóru o ara lè sùn o kò fìyẹn lẹ o lẹ sápá o. oro oro má sọ̀kò. oro oro oro má sọ̀kò ọ̀gbẹ́ni kí ló hápùn ah, mo ní dọ́là lóhun ò sọ̀rọ̀ lẹ́nu mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ bá ẹ sọ̀rọ̀ ni ẹ wàá dé ṣe kí wàá dé ẹ sùn ajá lórí aago lọ́jọ́ lórí burúkú lè ṣe aláya ẹ. ta ló wà bẹ́ẹ̀. fatai ni. fatai kẹ kò sí mọ́tò tẹ̀ ẹni tí mo ti expect kọ́ rẹ báyìí báyìí gan-an ss gbogbo ìyá náà orí ẹwà abẹ́rẹ́ wa náà ni. lórí gbogbo akágọ́ mọ́ lòun ò lówó ìlówó rí olóṣì. èyí dá fún bàtà rẹ. àwọn wo rí kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. bá a ti wẹ̀ ló ṣètò gbọ̀n wá bí i bá síbí iye ni òṣìṣẹ́ tó ṣe ń gbọ̀ òṣìṣẹ́ tó ń gbọ̀. ojú ẹni tó máa ń ra ayé ẹ kí ló dé kí ló wá kí ló ṣẹlẹ̀. wọn náà sọ̀rọ̀ yé ṣe. sọ̀rọ̀ kí ló dé kí ló gbé sáré kí ló wá ẹ̀ kí ló dé kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé. ìgẹ̀ ìgẹ̀ ìgẹ̀. fèrè burúkú lẹ̀ kò sí lọ́jà eré tó máa gbọ̀n wèrè báwo ni ìjọ sọ̀rọ̀ fáwa. wo má bínú o ṣé kò tó débi ìbàwọ̀ ń bínú bọ̀ ni ó bínú kí ló wá ṣe ẹ tó wá wú lẹ́nu báyìí. má wú lẹ́nu orí ẹ̀ kò dá ẹ. orí ẹ̀ ò pè súnmọ́ bí jọ. àwọn ẹṣẹ bí ọmọ ọdún mẹ́rin kí ló ṣí ẹ. ẹ filẹ̀ ẹ jẹ́ nǹkan sàn pa ẹ nù. àbí bọ́ǹbù ló gbé wá bí ni. ó ló bàǹtẹ́ ni ah, mo máa ń lo gbànú búrẹ́dì màmá ẹ̀ ń tà tẹ́lẹ̀ àbáwọ̀ ló wáyé lo gbànú owó báyìí ah bẹ́ẹ̀ tì ní tọ̀tọ̀ aláwọ̀ ẹkùn lélẹ́yìí kìnìún ti gbáwájú lẹ́yìn kọjá rí kó pààyàn gbọ́dọ̀ ti wá aláwọ̀ ẹkùn tó wá fi ṣe bẹ́ẹ̀ tì ta ló ní mọ́tò yìí. ó ra mọ́tò àbúbáyọ̀ wá títí ẹ gángan dúró má bínú ṣé bàbá ẹ lo mọ́tò kan tó kù. bàbá mi ò tí kú àwọn mọ́tò wọn. ẹ̀bọ̀n tí àwọn ò ní mọ́tò ìwọ ló lé eléyìí ó máa fi ń gbé wọn jáde ni. Ah wọ́n lo wíṣíà wọn ò fi spring rìn lára mọ́tò bàbá ẹ̀ náà lélẹ̀. ta ló péré tó ń wí. dọ́là mo bèrè. olórí ibu ni ẹ ìwọ ládùúrú títí yẹ owó ló ní ìjù lágbàáyé sọ. pounds ìwọ ò béèrè pounds ó ṣe jẹ́ dọ́là ló wá béèrè ló yàn láàyò. dọ́là tó bá a rí. lè wá sí rè wo dọ́là tó ń béèrè rè. dọ́là ó ń béèrè ẹ. Hmm, àwọn ò kì í ṣe dọ́là. Ah, ah, ah. dọ́là ó wà ní gbọ́ mọ dọ́là. Ah! Eh, o dá dọ́là mọ̀. ó dá dọ́là mọ̀ ó dá mọ̀ tó bá rí. ara àpò mọ̀. ok báwo lè mọ̀ ibo ló ti mọ̀. ara ọjọ́ kan tí mò ń bọ̀ tí mo wá rí yín tẹ̀ mí. lóru àbí alọ́rọ́ọ̀bù lóru. rárá kì í ṣe lóru. ìgbà wo ni. lọ́sàn-án. a ah, ọ̀sán la lọ rọ́ọ̀bù. ara mi sọ pé lọ rọ́ọ̀bù. kí la lọ ṣe. ẹ̀kan ń bọ̀ ni gbogbo yín mo wá bèrè ẹnìkan kó mo láìkì bí ẹ ṣe wà papọ̀ gbogbo yín ṣe ń ṣe ẹni ẹ ló ṣàlàyé gbogbo nǹkan yín fún mi. wọ́n sọ bó ṣe rí. àmúmórúkọ tẹ̀yìn gan. kí lórúkọ mi ọkàn sólòdì. olórí burúkú morúkọ mi o kọ́lọ̀ jẹ́ láyé o àmín ẹ má pa mi lóru mélòó lára mi mi ò rárá gba sí o. mo morúkọ tí wọn gan igẹ. èmi igẹ àlejò burúkú mà tún dárúkọ mi olóyè dàbí wíìzì dìgàdì. ó yá náwó sí dọ́là. ooo ooo ooo. ọ̀rọ̀ jẹbúrẹ jẹbúrẹ jẹbúrẹ. sórí olórí burúkú ni ẹ o ti ń jẹ́ kóró ń bínú ṣé òrò jáde lọ́sàn lójú títì ẹ rí òru lóró ń jáde ọ̀rọ̀ tó sọ ẹ ló fà tó rò fi ń ké má yẹ ìyá o ò gbọ́dọ̀ jáde lọ́sàn awu àwọn obìnrin á ego ọmọ kékeré ta sórí ọpọ́n rẹ lé òru ló ní agbára ò ní yìí. Ah, o mọ tẹ́lẹ̀ paparazzi you mi ń àbí pápá máa pa wà á kí ló gbẹ́nu ẹ̀ náà ayé ó rí inú orí ẹ̀ ni ẹ sọ fún mi kí ló gbẹ́nu ẹ̀. bẹ́tà ni ẹ̀yà ayé ẹ wo ìgẹ̀ ìgẹ̀ ráyé mi léde àwọn èèyàn kan bá fẹ́ pàwọn fọlá dọ́là tọrọ lọ́wọ́ mi kọ́ wọ ọlọ́rin kọ́ wọlé dé pẹ̀lú sí ìṣòro fẹ́ dàbí dọ́là yìí ó yà gbà yí ọmọ ayé ó yà ó ti dàbí dọ́là ó rẹ̀ ti rí dọ́là yẹn ayé ti dà ó ti yẹ. ṣé ọmọọṣẹ́ tà ń ṣe ń bí. wọ́n kàn ní máa ń ṣe fàájì bí ìgbẹ́ máa wà bẹ́ẹ̀ máa ṣe fàájì. láìpẹ́ wọn náà rántí mú un lé wá wò ó pé àwọn kò ní iṣẹ́ kásùnkàjì enterprises. rárá mo lè máa gbá bí lọ sọ́fíìsì. ó tún lọ sọ́fíìsì. mo máa lọ sọ́fíìsì. iṣẹ́ wo ni o ń ṣe gan-an. Ah, business náà. ọ̀dẹ̀ àwọn èèyàn rẹ̀ ń gbà yẹn. èmi lmd. o lmd. ìwọ ni. wàá ṣeré ọmọ àyè bá mú kọ́kọ́rọ́ mọ́tò yẹn lọ wàá ṣeré orí akọ́kè igẹ àwọn ayé wa ti dáa. wájókòó wájókòó ẹ jẹ́ ọmọ ọdún máa ṣẹlẹ̀ jókòó báyìí. wájókòó wájókòó. o kàn fi alomọ kó fi bẹ̀rẹ̀. owó dọ́là yìí wá ṣeré owó dọ́là àgbàlagbà. èmi gan mi payá bàtà ládùúgbò mi mi sábà bá bí náà o dẹ̀ tọ́jú mi mú mi mọ́ra èmi gan dọ́mọ gbòòrò kan fún wa bó jẹ́ nìyẹn bàbá yẹn jẹ́ ká gbà wọn rà ká mú wọn lẹ̀ kó wọn máa lóńgbò kó fagbó lọ kó dẹ̀ rìn àjè tú àlè bàbá. ẹ wẹ́kọ̀ ẹ ṣe wẹ́kọ̀ dance fún a máa ṣe bẹ́ẹ̀ mú kó àkílẹ̀ ṣe jẹ́. ilé ayé yìí ogun màmá ni ó. tiẹ̀ ni tiẹ̀ nìkan la lè fi jàjà borí o ká ó fi bọ́ lọ́wọ́ ayé. dídá lẹ́sọ̀ ṣó yẹ kí wọ́n máa fi tó ṣó yẹ kí wọ́n máa fi irú àwọn àkókò yìí. kí ló lè ti wá. kò lẹ́ni tó mú débi ni. wọ́n sọ fún ẹ pé lálálẹ́ Friday ó níbi tó máa ń wà ní lákòókò ìwọ̀nsùn aláìdìde lẹ́jọ́. ìwọ̀nsùn lóríta ìyàkú ọmọjèrè. oòrò ẹ fílẹ̀ ọmọ iná ni àríwá òyèsì òsèmù dídé wẹ́rà ọ̀dádé ẹ jókòó jẹ. wá a ṣe kọ́là báyìí tẹ̀ láwa ò lóòótọ́ ẹlẹ́jẹ̀ làwa mọ́ ọ́sùlà gidi ṣáàmù dọ́là jẹ́ ká máa bá àwọn ìwé o ká máa bá wọn wí o ká máa bá sọ̀rọ̀. finance ọmọ mi máa dàgbà. gbogbo táyé ní òní bàjẹ́ já máa lọ ẹjẹ aláyé. bóyá dúró bẹ́ẹ̀ di orí àbá. oòrùn oro oro oro ẹrẹ. ọ bó ṣe káwọ́ sókè. ẹja lọ ẹ ṣe káwọ́ sẹ́yìn. ọgbà ni òbó ń tẹ̀lé lè. ṣe nọ́mà kò lè ra ọmọ àwọn ti gbọ́. ẹ fi ilé ọmọ wa náà ẹ ṣáàrì gbogbo táyé ní òdìbò àjẹ. tá a lọ. oro ọ̀nà wo la máa gbé gbà o sáwọn abínú ògo tí wọn ò fi nítorí ògo pani ọ̀nà wo là ó gbé gbà o táwọn abínú ògo ògo My boy is missing. Mo kíyèsí pé ọmọ mi kú ó sàn ju ọmọ Where is my boy? God. Ara níbo ló fi gbàgbọ́ ẹ̀ sí? No! Níbo ló fi gbàgbọ́ We have to you keep your faith. Faith? Yes! Faith ni kò mọ̀ sọnù three months. Kàmáàrí, you're talking about ìgbàgbọ́ ńgbà tá a rọmọ lóṣù mẹ́ta. Àrẹ̀mú ní sùúrù o ní sùúrù. ìrètí gbígbé a máa mọ́kàn ṣàárẹ̀ o please. I know but oṣù mẹ́ta péré ṣe lè léyìí aríyàn tẹ́ pé ó lọ lóṣù mẹ́fà ọdún kan ọdún méjì mẹ́ta tó dẹ̀ máa padà wá sílé. kí ni èmi mọ̀ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí láàrin oṣù mẹ́ta anything can happen I want to see my boy. sùúrù kò back to this house. wo ní sùúrù sórí ẹsẹ̀ túnjí tó fi rìn kúrò nù lé ló tún máa fi rìn padà. àkó ah, rìn padà. Ah, ó máa rìn padà. ó rìn padà o. Oh. oh my god ó máa rìn padà lágbára olóhùn àṣeyàn náà àdẹ àdẹ ní kété ọkàn má dáa ṣùgbọ́n náà nǹkan ṣe máa máa rorò kúrò sí wa tọ́mọ á máa fi lọ tí ò ní padà wálé he's coming back. I sincerely hope so kó máa fojoojúmọ́ dọ̀bálẹ̀ o kó máa fojoojúmọ́ kúnlẹ̀ ìyẹn ò ní kán má bà tiẹ̀ jẹ́. ẹni orí òfin fáyé mú nìkan máa ló bọ́ o. ayé tó tó àkàmàrà o. ibi tán ti ń gba igbá oyin lọ́wọ́ ènìyàn gbé tewúro léni lọ́wọ́. alórí òpó ìbílẹ̀ kankan fò bàbá àgbàlagbà wá. aláì kí ló ti rìn máa ń ṣe àmà. ọwọ́ òun yàrá pàjá kò sọ́wọ́ náà. wá tè. àríwá tẹ̀. ẹ ti ń lọ bẹ ti wà ń bẹ ó yá ọmọ ẹ̀kọ́ wà lórí ta ó àgọ́ kọjá kó yá kọ́ mo kó bọ̀ lásán sí Lagos ni o ọlọ́run. àwọn jẹ́ kó yí ọ̀bá sí agbára kan wà bí àjọ pọ̀ ni. agbára ó agbára kan wà bí. sọ fún ọgbẹ́ kí dáadúró wà bí. ratuji ratuji. ọlọ́run àwọn tí wàá kọ́ wà bẹ́ẹ̀ ní àlùfáàjà tí wàá kọ́ kú pa. ó ti ẹ lọ jọ. ara wa ni èèyàn eh, kọ́rẹ́ǹsì eh, ọlọ́run èèyàn wa náà ni. ẹ eh, irinṣẹ́ wà nílẹ̀ tẹ́ bá ní fẹsẹ̀ a máa tẹ sójú ẹ̀ dáadáa ọlọ́run filẹ̀ hmm. àgbàlagbà ààrẹ àfúnilóúnjẹ máa wo bẹ̀ ogbó ya. sọmọ náà ọlọ́run èèyàn ah, ọjọ́ tí ìyànà pàjá wù èèyàn fásipẹ́ náà ni ọ̀rọ̀ ìjẹ́ kó jò ọlọ́run ó bàjẹ́ ọjọ́ ọlọ́run ìbọn ọlọ́run ìbọn ọlọ́run ìbọn ọlọ́run ìbọn ẹ eh, a kò ní bàjẹ́ bàbá. Ah, bàbá wa kan a máa ṣí wọlé ni bàbá máa ṣí wọlé ni ìsìnkẹ́ ìsìnkẹ́ ìsìnkẹ́ ẹ ṣe bàbá ẹ ah, ṣe bàbá. ìyá yọ. ayé ẹ wà wọ bẹ. bàbá anybody bàbá anybody. ó yà padà tán ó tí bá ní mi lọ́mọ ìyá anybody ṣe fẹ́ dá mi lọ́wọ́ ni anybody yẹn bá gbójú ẹnu yẹn anybody pààyàn ò káyé ìtì bá ní mi lọ́mọ yẹn fẹ́ dí mi lọ́wọ́ ni ó dé anybody yẹn lé wọn pa. <laughs> oh my god oh ẹ gẹ́sọ̀. ìyá bí blue blue apple. ẹ ọ̀ràn lára àwọn gẹ́sì tó kọjá nígbà ilé ẹ̀kọ́ ẹ̀wọ̀n yẹn wà ní ọdún jẹ́ tó jẹ́ jọ. ìwé nu wọn ló ń jẹ́ tún jí ìwé nu. tó wọ blue yẹn ni tún jí. èyí tó wọ blue ẹ máa wà ẹ máa wò ìyá ìṣá ó dá pẹ́ ń pa àfọ̀rùn ó tọwọ́ blu yẹn agbára àbáwọ̀rá gbà ìbá rẹ agbára rẹ ń pè ní túnjí ìbọn ló ti ń túnjí gbogbo owó ìwà kò sì ní ìmọ̀ nínú wọn àbí dọ́là ní nọ́bà wà lẹ́fẹ̀ẹ́ sọ ni ah, àbáwọ̀rá gbà. Eh, ẹ mọ nǹkan tí mo sọ túnjí tọwọ́ blu yẹn túnjí. ẹ gbàgbé ìyá mi sọ̀kan fún yín pé kìnìún yẹn sọ fún pé túnjí ta ló ń jẹ́ túnjí àwọn àbáwọ̀rá gbà lẹ́sà tó dúró gbà ọ bí yá ṣe ní gbogbo àdúgbò yìí pé ọmọdé kan lọ wọlé sí ibà yìí pé o fẹ́ lọ ṣe owó farapa ọmọ àánú yá ẹ̀ ni àbí ẹ fẹ́ lọ sọ orò ẹ lóró bá dún lásán tó bá dún ọ bí yá yàn àbí ìsígẹ̀gẹ̀ lẹ́fẹ́ tí wọ́n sọ ìsígẹ̀gẹ̀ ẹ má lọ rò ẹ má ẹ lọ pé tuji ẹdùn jẹ láìkì wọn ẹ láìkì wọn. ee mo kàn wọn ni kébì sọ tó wà àti tẹsí wọn wà fún ẹ láìkì wọn ẹ ṣe wípé láti gba láìkì tẹ̀tí yà lọ tẹ̀tí dé tẹ̀tí dé junction yẹn ẹ̀kọ́ tá ti yà báyìí ti left sí ìṣẹ̀ ìgbẹ́ báyìí ìgbẹ́ láti yà báyìí ìbẹ̀rẹ̀ gan ni fèsì wọn wà ìbẹ̀rẹ̀ ti ń ṣe gbogbo sí àgbà ó ti yé yìí ìdẹ́mi lè ṣe dáhùn mi lọ́dẹ̀ mo ṣàníyàn o báyìí dé bẹ́ẹ̀ bá lọ ṣe wèrè o bá ṣe wèrè. Oh, ẹ ṣe ìgbà tí wọ́n rí ẹ ṣé òun rí ẹ. ó rí mi gbogbo òun ò dáhùn. yóò dẹ lóhùn. orí Túnjí. ojú mi méjèèjì ni. ok first thing láàárọ̀ la. ọkọ̀ di mi ọkọ̀ sóòlódì mi a ọkọ̀ sóòlódì mi a ah. ọkọ̀ sóòlódì mi o. ó ń gbìyànjú o èèyàn dọ́là máa ní àwọn tèmi èèyàn tí ìgẹ́ máa ní a. mo rí ẹni bẹ́ẹ̀ gan èèyàn ṣúgà máa ní problem ẹ ṣòro ẹ rèé sórí orin kíkọ náà ó máa ń ní kíkọ máa ń kọ ni tó bá ní ẹ̀bùn ẹ̀ náà láti tún ṣe kíni kó tún lọ ṣe kí wàá lọ rí ìdí ẹ̀ wàá lè mọ̀ bí sórí ìrì tí wọ́n fún agun yẹn mo jẹ́rìí bá mi pàṣọ tó bá mú bàbá ní ọkọ̀rọ̀ sóòlò ti yà á. akọ̀rọ̀ fi gbogbo yẹn lẹ̀ má bà tèmi jẹ́ ṣé olórin lèmi ni àyè mi kàn tap lára làbí Pasuma ah, ni àlàbí èèyàn ní ẹ̀ ọlọ́run àti ah, máa rí àwa lórí stage dàgbọ́n ká tán ah àwọn àgbọn ọmọ ló gáàtọ̀ ìyá ẹ jẹ́ kí n dáàbò lára ẹ jọ ẹ bóníre yọ kí lè ní kàn yín lọ́wọ́ lọ́wọ́ kan. tójì. ẹ kí ló dé kí ló wá fún wa. kí ló dé ń bọ̀lẹ̀ lọ. a ti sọ fún pé this house is not for sale kí lẹ̀ ń wá gan. Ah, farabalẹ̀ igẹ̀ ah, má máa bójú kọ́sítọ́mà jẹ́ o fẹ́ léèyàn lára wa ni my customers ẹ mọ̀ kan tó kàn ṣẹlẹ̀ ni pé ti fẹ́ sọ fún ni pé ṣe rí ilẹ̀ tẹ fẹ́ gbé fún wa yẹn ẹ jẹ́ ká mọ iye ká tó wà mẹ́ ká lè mọ iye èèyàn tá a bá máa pa sórí ilẹ̀ yẹn ìyẹn gangan ni kó fà wá sọ̀rọ̀ owó létà. ẹ jẹ́ ẹ sọ ilẹ̀ bá wọ. mi sùúrù ṣe rí ẹni ah. ọmọ mi mi ò gbé ẹ̀kọ́ iṣẹ́ kankan wá fún mi ṣe rí bọ́ ìtójókò yìí ọmọ tèmi ni èmi ni mo bí scum. ẹ ti dé lórí ìbáyín sọ̀rọ̀ náà. ẹ má rí ìfọ̀nà ohun ìkẹsẹ rodu ọkì ní báyìí. ohun ìkẹsẹ rodu ọkì ni eléyìí ò ń ṣètúnjẹ. wá àṣírí ajọmọgbé ní báyìí ni gbọjọmọgbé ń bo kò sáyè gbogbo yẹn bẹ́ẹ̀ bá gbóhùn kidnapper àwọn oníkọ́bọ̀ ta lè fún yàn àfi tá a bá tún máa gbà á lẹ̀. àbọ̀ lórí burúkú nìyá ẹ̀ èmi ló ń pè ń tu jì agbára agbègbè yìí ló ń pè ń tu àbọ̀ lórí burúkú àbọ̀ lórí burúkú ni bàbá yìí kẹ̀ ó kọ́ burúkú pẹ̀lú mi. kí ló ń gbénu ẹ lọ ayọ́rìn lórí ẹ ni tí ẹ wọnú àbá tẹ̀tẹ̀ mi wá bíbá ẹ fẹ́ sọ pé kọ́mọkọ tẹ̀lẹ̀ ó yà ṣé òun mú wá bíbá yìí ni. ọmọ mi bọ̀ mi I'm talking to my son ṣùgbọ́n ìṣẹ́ ṣe ṣe ṣe ṣe. àgàdé wà á ṣe ẹwọ ẹgbẹ́ mi. àtúnjì wà á ṣe ẹ dájú. dákẹ́ lu ẹ. bọ̀dà àtúnjọ sùn ẹ wò ẹ wò ẹ wò. agbára agbára má sùn agbára má yìí ti sùn ẹ. àwọn eléyìí kéré fún mi. agbára ẹ wà jẹ kébí wa náà lọ́ọ́ lè jìgbé lọ́sàn-án kọ́. kò tí ẹ sí yẹn. àjọ bọ̀ ẹ wò ó. kí kí ni ẹ. ẹ máa wọ ẹ ah! ọmọ ọlọmọ ẹ. ṣé kí ni ìjọ ẹ mutí yọ ni ìṣọ́nù mọ́tò. ìṣọ́nù mọ́tò báwo ìṣọ́nù mọ́tò mi. ẹ wò tẹ́yìn bá jẹ́ president orílẹ̀-èdè wa yìí lónìí rojú kò ní ráyè rárá ẹ láwọn gan o a ẹ múṣẹ́ báyìí wá ẹ lè fi jí kẹwàá kẹ múlẹ̀ kó pààrọ̀ dán síbí báyìí. ẹ bunch of idiots. kí lẹ̀ ń wí ya gbọ́ kókó kan tó fi sọ kí ló ṣe yìí. lẹ́lọ́jọ́ kó ṣe eyín báyìí. ó jọ àbí. Ah! ṣé wo ò dá kó ṣe eyín bá mọ́ yóò ti wú bọ́ọ̀lù pa. ọ̀lú ọba ò lè mọ̀ bóyá ó tẹ̀ mọ́ nǹkan tó ń dùn mí sọ̀rọ̀ ọmọ tọ́ngọ̀rọ̀ yìí mo ti fẹ́ fi kí jọ́là máa fi pàrònú rẹ. bóyá ọba sọ lórí mi a. wọ́n dẹ̀ ló ń mú iṣẹ́ ilé ẹ̀. ọba lórí mi o. abáyé náà ń gọ kò ní fẹ́mi lọ́mú ẹ̀. ọ̀kọ̀rọ̀ gbọ́ ò fẹ́mi lọ́wọ́ ò lọ́wọ́ fún mi ó dùn mí gan. ọba sọ lórí mi a. orin tó kọ ẹ ló jẹ pé. ó ti kọ́ kí tó ti kọ́ kú tàbá wa máa ń jẹ́ àkọ́ni tẹ́ ẹ bá ń tọrọ ọmọ ẹ bẹ̀rù ọmọ gbàjẹ́ sí mi tẹ́ ẹ bá ń tọrọ ọmọ ẹ ọmọ tẹ́ máa béèrè o. àrẹ̀wò kí ló ṣẹlẹ̀ náà lónìí ti ń pọ̀ jù. Ah, ah. kórìí má fún wa lọ́mọ àdójú tì ní ẹwà ṣẹlẹ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ o mo rí ọmọ mi báyìí lórí ìjòkó láàrin àwọn oníranù tó ń bá rìn sìn tí wọ́n ń pè ní agbára ọmọ mi ò dá mi mọ̀ he couldn't recognize his father can you imagine that. ṣé òkè nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí sí òun ló máa solve gbogbo problem tó wà lẹ́yìn no tell me ṣé òun ló máa solve gbogbo problem tó wà lẹ́yìn. Oh my god ẹ máa gbọ́ ẹ tó pe rẹ̀ mother are you one. àkọjá ewé mi rí mi báyìí korokoro like this ó rí mi báyìí kò kò kò recognize me ẹ ọ̀nà tó máa gbà recognize mi ni ó yẹ ká ká ká ká wà kán jẹ́ kó dá mi mọ̀ ẹ jẹ́ ẹ jẹ́ kí Túnjí dá mi mọ̀ tó bá wà bẹ́ẹ̀ ni kó gbọ́n kúrò kán kó dá mi àkòrí bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ rí náà what are you talking about. kí lè wá tẹ̀ láti sọ ah. pé kí ọmọ ọmọ bàbá ẹ kí torí kò yé mi ọlọ́run tí mo wá ṣe àti rọ́ọ̀mọ́ á ti rí nàá. ẹ̀dọ́ lórí lórí ń fọ́ o. àwọn wo. náà kí kálukú máa ṣàti ẹni èyí tó bá jẹ́ ti kálukú ni kó mú bẹ̀ kó dẹ̀ mú lò kó dẹ̀ correct issue yẹn kó correct area yẹn. Ah, ẹjọ́ tó lọ́lá jẹ́ kí n mọ àwọn tó torí ẹ̀sọ́ kókó ń jáwọ́ ẹ̀ náwó báyìí ẹ jẹ́ kí n mọ àwọn tó máa jáwọ́ torí mi ò mọ̀ ń pa ẹ̀. kọ́mọ yẹn dábàá bẹ́ẹ̀ mọ̀. wọ́n àrẹ̀ mú ṣọ́ra ẹ̀ ṣọ́ra ẹ̀ má dunu mọ́ mi ikọ́ tí mi ò bá mọ̀ pẹ̀ má tiẹ̀ dunu ẹ̀ mọ́ mi rárá tó yìnbọn nípa ọ̀rọ̀ ọmọ ẹ. ẹlẹ́fọ̀ọ́ o ó ní kì í ṣe tààtàn ẹ jẹ́ kó ọmọ yẹn dá mi mọ́ o torí ìkà òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. àìní àyẹ̀mọ́ ò bẹ̀rù ọlọ́run ẹni ọmọ ọkọ nípa ẹ o. ẹ ọlọ́rọ̀ lọ̀rọ̀ kan ó ti kàn mí gbọ̀ngbọ̀n nìyẹn because àkọjá ewé mi ni ẹ jẹ́ kó dá mi mọ́. tọ́jú lọ́nà kó dákẹ́ ẹnu ẹ̀dá rẹ kó jẹ́ kí n kí n mọ̀ ọkọ tí mò ń sọ kó dá bàbá ẹ̀ mọ̀ kó ṣe kíní kan kó ṣe ó dúnú nǹkan tí mi ò ṣe mọ́ mi kí ló dé ó kó mọ̀ nǹkan tó kàn. àdákẹ́dájọ́ kọ́lá ìyàwó ẹ bá wa bẹ̀ àwọn wo èmi ò mọ wọn kò jẹ́ ìta rẹ̀. bóyá yẹn ló fi jẹ́ ọmọ wálé o kí ọmọ wálé bàbá ẹ o. yes dábàá bẹ́ẹ̀ mọ̀ alukó mọ iye tiẹ o. that is my it remains my first born that you talking about ẹ̀yin náà nìyẹn ẹ̀yin náà nìyẹn kò gbọ́dọ̀ gbé bá kò gbọ́dọ̀ gbá kò gbọ́dọ̀ ṣe yìí kò gbọ́dọ̀ ṣe yẹn nulẹ ẹ ọwọ́ ẹ náà ti ọwọ́ ẹ ní olóńpàṣẹ olóńpàṣẹ ibi tẹ máa báyọ náà lẹ ti báyọ yẹn ẹ jẹ́ kẹwọ ẹ jáwọ́ o. igẹ màmá bẹ tó ń dín láǹfọ̀mù jẹ́jẹ́ là nínú àdúgbò wa oríta ọmọ ti kú ìyá ò o oríta ìyá béèrè tì àwa ń ṣayé wa máa gbọ́ mi dọ́là olórí oko gangan ah. ìwọ lè yan tagbára olódì ah ọ̀kànràn mi sólòdì o máa gbọ́ mi bàdù o. èèyàn ti tèmi gangan látúndí olórin máa gbọ́ mi òrò o. òrò ah! jáde lọ́sàn-án. èèyàn gíga dúró àwọn tún jíṣẹ́ gẹ̀mà àwọn máa yé ó yá má sọ pé ọmọṣẹ́gun ọpọ́n ti sún ọ̀nà mìíràn tó ń kọ fújì. àṣẹ ni ò dá mọ̀. tó bá ti ń gbọ́ kó ṣáà máa gbà bẹ́ẹ̀ ni ọ̀ríjìnà ọpọ́n ti sún ṣẹ́gẹ́ máa ná ní ànàdá ọpọ́n ti sùn àmà tàn mí lẹ́nu. ṣé máa gbà mí. ó dà nítorí ṣẹ́gun ọpọ́n ti sùn ó dà máa fún yàn lóyún. àwọn ṣe kò mọ ọlọ́run oya badoski badoski lọ mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi ẹ ṣe yìí badoski lọmọ ọmọ yẹ ẹ̀yẹn wa. ó bẹ fún lóyún olùkọ́lẹ̀ burúkú nìyẹn. Eh. ọmọ yẹ ọkùnrin ọbẹ̀ fọmọ ìyá ẹ̀ lójú àjò. ìwúrẹ́ ọbẹ̀ fọ náà lójú àbí ẹ̀ lọ bẹ̀. òṣèré òṣèré sànù ẹ̀. ohun tó da wọn lẹ jàlá ja ẹ wá èmi ò ràn ẹ o kánà yọ kánà yọ lè mo kánà gàn gbéra wo ojú mi ló máa mọ̀ pé ṣọ́ọ̀gọ́ ló fi dragon. màá mọ̀ ìyá ẹ̀ àṣà ẹ ṣàlàyé fáwọn ọmọ pàwọ mẹ tó ṣàbíamọ rí. jẹun síwájú báyìí máa ṣe gangan ni èrò pọ̀ nǹkan sọ. ó yá máa gbọ́ èèyàn bí ọkọ̀ràn ọkọ̀ràn màmá àdáwọ̀ lóhùn o tó bá ti gbé lóyún tán tó ti mú lóyún tán lọ́jọ́ tó bá yẹ ìyá ẹ̀ máa mú wá bẹ́ẹ̀ mi máa tún kọ oyún pé mi ò ibi ìbàdàn ti máa bá wa dá. aṣọ owó lọ́jọ́ ẹ̀ òkú aládé gbọ́ ọjọ́ òun ẹrú wa lẹ̀ o. fáwọn Yorùbá lè láìsí ọmọ mọ́lá. the best nílé ayé ni pẹ́kẹ́ ọ̀dà ọmọ o ọ̀pọ̀ ti sún ni pẹ́kẹ́ ọ̀dà ọmọ o bí agbára. sáájú ọmọ gbogbo àbò àbò kí ló kiri láìsí ló ta rẹ sí sikari ma sikari ma ọgbẹ rẹ sí lọjọ sọ ẹ wá farabalẹ̀ o yàrá kọ́ wà nínú nọ́mbà rẹ̀. alẹ́ sì fa wà. o de wa bẹ o ta lẹnu sàn. sọ sílẹ̀ sọ sílẹ̀ oyè ibùkún ta alẹ́ sì fa wà kí wọ́n sọ. oúnjẹ báwọn ẹbí yẹ. ẹ aláyòrí ni ṣìkárìbà. ṣìkárìbà tààrẹ sí fáwà. ló jẹ fún yẹn. ó yà fisi fisi fisi fẹ já sí fẹmi. máa ta sí fáwà. sọnùkù. òyà ayá ìyà kó àbí. láti wá máa ṣàbòkí àti lè burúkú ìjà ẹ. ẹ bò ah. ni kò fi òfò ni màmá ṣe báyìí gbà tó jẹ ṣan ibi tó wà lára ẹ̀gún ojú ṣan. mo fẹ́ ṣan. ọ̀rá pọ̀ ọ̀rá pọ̀. fẹ́ mi. kò sí tó tà fún yẹn jẹ́ kẹsí kí ni kẹ ló bẹ́ẹ̀. kó yẹ tó bá wọ̀ ẹ́ sí yáyí àbí ṣí yáyí gídá yáyá ìyá aláyà ẹ̀ bàbẹ́ já àwa ogun ẹ̀ sí. ẹ fọmọ mi náà lẹ ẹ ṣàtúwé ah. lọ aláìgbọ́dọ̀ máa ṣe báyìí wẹ́ẹ̀rẹ́ máa bọ̀ ọ̀pọ̀ òfóògùn tó láì pé májèrè yìí gbogbo wa kí ló ìdọ̀lọ̀ kó jẹ jẹ kí ló ìdọ̀lọ̀ kó jẹ. aṣáwọ̀ kọ̀ wá ṣe mí kí ló ṣẹlẹ̀ ò jẹun láti jẹ. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi mi ò jẹun sùn. Òṣogbo jọ lórí oko gbogbo àbá. Bílẹ̀ ẹ̀dọ́ náà máa yé. Bẹ́ẹ̀ bá kò sọ ọmọ ọdún láti kí tọ́lá. Ìbí mọ̀ ọ́dọ̀ padà lẹ́yìn. Àgbà bírú tọ̀ ebi kì í wọnú kọ̀rọ̀ mi ìtún wọlé. gbogbo bíi abíáṣá. wá òbí lẹ́ràn yìí ni àbá kọ. ó ṣe bí ẹlẹ́dàá ẹ̀ ó ṣe ní kàn lọ sábà tí ò ń torí tiẹ̀ òbí àbá kọ obi ń bá akọ ni. ààrẹ ò balẹ̀. aláìjọ rojọ́ fún Chineke. wà àwọn onírẹsì búrẹ́sì báwa tó kù. Ah. wá wèrè ò ní tébù wọ́tà ni. àìbò ah, ló ń bẹ́ rí tébù wọ́tà. ẹ tó ní pí ọ̀tà ló máa ń tébù wọ́tà. wọ́n máa gbé fíríjì ah, náà tó ń ta. àwọn ìgbà gbé ìjọ máa ń fa agùn kan lórí dúkìá ní tébù wọ́tà. ọ̀fadà ni rẹ́sì yìí o. ọ̀fadà bíi báwo. àwọn pàkúta. Hmm, rẹ́sì ń bóra ni. omi kan ló fi ṣèṣá. ó fomi dùn sí. dọ́là náà gàmà kàmá kùdínà. ìlẹ̀lú ònìyàn. kí ni yẹn ń wí mo ti ṣe tán mo ti fẹ́ máa lẹ fún mi lówó. fẹ́ dà fún ìyá ẹ̀ òun èrè owó òun náà jiyàn pé kó dáa fún iye òun. ọmọ tí ń lọlé. ọ̀hún wa òun dá fún ìyá alájà ẹ̀ bàbí ìyá alájà ẹ̀ ló kó sáà lápò ó dá tínú bá bí mi á jẹ́ lọ ṣìwà fún ẹ o aláìkẹ́rù ẹ̀ ọ́n máa lọ náà padà wá ẹ̀rí pé gòdà ń lò. má lọ má lọ. má sì wà o. gòdà ń lò. zan da ba wale tale na da baka ban kudi na zan ci buwar ka. wa mu na duka. Baba! bá wọn fọ àwẹ̀ kó lọ. àwọn ọmọ ẹ̀ka lọ́jọ́ ọ̀rọ̀ mi. ìjà ìṣọ́lẹ̀ burúkú dẹ ṣọ́gbà. ẹ lè pa abẹ́lẹ́ burúkú ni ẹ ah, ọwọ́ sọ sáwà ìjà ìjàbọ̀ nìyẹn ọkọ̀rọ̀ sọ́lọ́ ìjọba mi. Ramutu! Ramutu! Ọ̀dà kò lè ní dàgbà. Ọ̀dà kò lè ní dàgbà àwọn tèmi bínú lọ́wọ́ ọ̀pọ̀rọ̀ sórí agbára olè kárí sadu ọlọ́wọ́. kọ́lá kẹ́sì mọ́ ọ ọmọ yọ ọ ọmọ yọ la yí àwọn ìwà wọ àbórí ìyá ẹgbà sí. ẹni olórí kò ga. mo láìka atmosphere ìṣá ọlọ bàbá mo dúpẹ́ tèmi o èmi bá dúpẹ́ tèmi o. bàbá mo dúpẹ́ mo yíra. Ah, mo ṣọpẹ́ tèmi ẹlẹ́dàá. lórí tí máa kàn wo láìfù mi láti inú oyún títí tí wọ́n fi bí mi títí tí mo fi di lẹ́fù yìí ọlọ́run èmi láìfù mi rọrùn jù. olórí ẹ ṣe wáyé lásán ayé yín wù mí. ọlọ ó jẹ ká rí ara ẹ hun ara ẹ ó gẹẹtì ẹ jágbá ló ń kí ayé ti tèmi mo fi ń dúpẹ́ ìwọ gan dúpẹ́ tara ẹ láyè tara ẹ ó gẹẹtì ẹ because mo kàn máa wò é pé gbogbo nǹkan tí mò ń fẹ́ ó ń tóbi lọ́wọ́. oge inú ẹ̀ ọmọ ẹ̀ fine boy ọlọ́run torí kò easy náà kò easy kọ́mọ boy kọ́mọ fine boy kókò dédé lọ gbé pilot síta kó dẹ̀ máa lù. ọ̀la. ẹ rò pé easy. ló easy. ó easy ló ah, easy. kò easy débi pé gbogbo ọmọ tó bá wù mí gbòòrò màkọ́. Hmm ó gẹ̀tẹ̀ ibi tó tún lédè gan-an bá wà sí tó jọ̀gá aláwọ̀ òun kan tún recognize mi anytime tí bá ti wọlé báyìí ó máa recognize mi straight nítorí ẹ̀ lèmi kan ṣe ń ṣe kí n lèmi kan ṣe ń recognize ẹ̀ mo ṣe kó jẹ ó recognize mi débi pé tí bá ti wọlé báyìí ó ní logo tó máa ń fún mi á ní pé bí ò sàbí ò ẹ pè mí lórúkọ tó ń pè mí bóyá màá jẹ́ o à pè mí sàbí ò ẹ pè mí lórúkọ tó ń dè. àwọn àti mi lọ sọ pé kí lára. ìyẹlẹ ọlọ́run dúpẹ́ mi lọ́rọ̀ kan. jáàgùn àjágùn àṣà máa ń kú mi lórí ṣáàdì every time. aboki ọmọ nínú àìsàn yẹn kọ́ ló kọjá yìí. aboki wàbí wàbí. lásán kí àbíkí ló máa ń pè wá gba ìyá rẹ. lórí kí ló ṣe láìsẹ̀ kọ ina tafiya malam sai da abinci sai da lọ sọ sọfẹ ni asuma mu ni. sori ẹyin ni mo ti sọ fẹ pé níta tó máa ń bá mi sọ máa bá mi sọ èdè tí mi gbọ́ ah nonsense wo ló ń bá mi sọ yẹn kí ló ṣe ẹ. láṣẹ̀bá mo ń tan oúnjẹ ẹ dọ́là dọ́là ń pè mí ó ro oúnjẹ ó rẹ̀ oúnjẹ ó ń oúnjẹ mi dànù. dọ́là ṣe kí ni. kò tọrọ ẹgbẹ́ rẹ̀ ló jẹ́ wọ́n fún mi lówó wọlé tuntun oúnjẹ mi dànù. ó dóúnjẹ ẹnu kí ló ṣe fún kí ló sọ pé ṣó ní orí òun yìí ni. ó dẹ̀ sọ fún dọ́là kó mọ mi rè. nàákẹ́ mi ṣe àìní apádà mi ṣe. sọ gígí ní tankantankantan tó tó sọ yìí kò kò bá mi mo ní kí ló sọ ṣó o sọ fún pé o mọ̀ mi rí ni o sọ fún pé jẹ̀mí ni ẹni. ó sọ fún ọ ní sọ forúkọ ẹgbẹ́ owó báńkì ṣé wọn lọ́yà sínú owó ni. yé o dẹ̀ sọ fún ọ pé ìyàwó jágbà ni ẹ. mi ṣe àtúbàmù ni àbíjí nàákẹ́ mi ṣe mo sọ fún. Ah! Na gode. Zo zo zo zo. Amani Na na na zo. Dọ́là. Dọ́là ojú mi mọ́lẹ̀. Dọ́là sọ fún èmi pé ṣé wọ́n fi fèsì mi sára owó yẹn ni? Èmi mi dọ́là. bàbá ẹnu ti máa kun dọ́là yìí ẹ jẹ́ ká ṣíkú lọ bẹ̀. olórí ẹ̀yin lẹ máa ń fa slow motion yìí náà máa sọ fún no there is no strength in population la máa ń ṣe o ẹ ká wọlé sí wọn lára ká ṣe kí ni ẹ fún wọn ẹ máa ní slow motion ṣé ó tán sìn ṣé orí ilé ẹ̀kọ́ máa tẹ́jú yín báyìí sìn. àsìkò inú máa fẹ́ jẹ́ kí dọ́là mọ̀ wípé kan tí a fi ju ọmọdé lọ a kì í fi hàn rárá. ẹ jago bọ bó ṣe máa jẹ nìyẹn bó ṣe máa jẹ nìyẹn. mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ a máa pààyàn. mẹ́ta ni abala wa yìí. mo sọ pé tí ma bínú tán tí ma bínú tán wàá sùn ẹ̀jẹ̀ jaguar my ló ń kò tún bá mi rojọ́ ṣe bí wọ́n sọ pé òkú kò kò bá láàyè rojọ́ ni wọ́n tún bá mi rojọ́ bẹ́ẹ̀ yóò ní da àkùtùkùtù rẹ̀. ọjọ́ lórí burúkú ẹ ẹ ṣe dúró onílé ò ní fẹ́ jẹ́ kí tèmi bàjẹ́ ah, àwùjọ. dọ́là dọ́là dọ́là. dọ́là ah, Ah! Ah! tó ṣe ń wára ròyìn náà. wo wà kí ló ń ṣe ẹ tó ń ṣe báyìí má má ṣe báyìí mọ́ láì ṣe obìnrin ó dẹ̀ ń káwọ́ bọ̀ náà ń káwọ́ bọ̀ náà ọdún ò ṣe yẹn dà wá àti nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ yẹn máa ń kájú kúrò ń bẹ̀ ó dà tó fẹ́ sọ fún wa pé ó dùn ọjà wa lọ ni ó ń dà wá náà kò dùn mọ́ wa ó ń dùn wá ó máa gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ nìyẹn tó bá ti hápùn ó ti hápùn nìyẹn kó gbójú kúrò ń bẹ̀. ẹ kò sọ̀rọ̀ báyìí mo ṣe gbé kúrò lára dọ́là tẹ̀wọ̀n digital media kan tí mo dà yín ni agbára ń gbòòrò lọ́tún ló sì. aláìṣe fẹ́ gbọ́ kò bá nǹkan kan dé o ikú dọ́là ẹ̀ ò ní mí o wọ́n spinal loss náà ni àdúrà tá a máa gbà ní àwọn àtàkù ká ṣe kí ni ká pentagon jù báyìí lọ. wàá ṣe o wá máa sọ wípé ikú dọ́là dún ẹjọ́ èmi lọ èmi jẹ́ pé mi àti ẹ̀ five and six ni wa kò dẹ̀ sí ẹ̀ mọ́ ń sùn ọmọ tó pé tí aago bá ti dún báyìí máa ṣe kí ni èmi á gbé fún un gbà àwọn tiẹ̀ ti gbé dé ó dẹ̀ máa ṣe kí ni ó dẹ̀ máa rì sí ibẹ̀ ó dẹ̀ máa ṣe kí ni ó máa wọlé ṣó wá fẹ́ dùn ẹ̀ tèmi ni àwọn fi yẹn lè máa sọ yìí ó dùn èmi gan ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ mi ló kù yẹn. àmọ̀ kò dùn ẹ̀ àmọ̀ kò dùn mọ́ ẹ̀ ó dùn ẹ̀ ní gbàgbé. aláyé gbà sẹ́ẹ̀ lọ́bẹ̀ láì tiẹ̀ àmọ̀ kò dùn ẹ̀ kò sẹ́ni tí ó dùn wo tí ó bá ti tọ̀ wo bí wo bí dìde dìde kó dìde já ṣe road work dìde dìde já. ó dayé òun yọ lọ́rẹ́ inú bí ṣọ̀fù ó dẹ̀ dayé já lọ oró ń tú gbogbo ẹ̀ yìí ló ránṣẹ́ bí kẹ̀kẹ́ mọ́rúwá yìí já máa lọ jàre. ilẹ̀ ìsìnkẹ́ àmọ́ àgbàlagbà tó ń lọ́jọ́ ẹ̀ lè. kórì burúkú sọ̀jọ̀ ah, rà gbé síkàbọ̀ ń gbé síkàbọ̀ fẹ́ gbé sálàyé lẹ́nu káàláyé ṣánọ́ọ̀sì fún ààrẹ ni ṣánọ́ọ̀sì kó tó gbé sálàyé lẹ́nu ó tiẹ̀ wà ó wà educative. àbá tó a lè àpá balagba. wà á kí ló sọ ọmọ jáde yìí lọ. dáàbò lórí burúkú ni ọmọ ọdún mélòó ni ẹ gba olóde ìta tó fún mi lóhùn ọlọ́bẹ̀ pàtí jáde jẹ́. wà á kí ló ṣe ọ́ tó tó ṣe mí jàsẹ̀ àìdèrè mi ní jagun wọ̀ kí ló jagun dàbẹ̀ tẹ̀. ẹ ẹ wá yóò wẹ̀ dà olórí burúkú lẹ́yìn agbára agbára wọn ló máa fún àwọn yìí ṣáàṣì o gbára wọn lẹ́yìn jóná kí ló dé. kí ló ń ṣe yín náà kí ló máa ń ṣe ìwọ ìgbọ́ náà ẹ̀fẹ́ bí olórí ṣẹ́ẹ́fẹ́ ṣẹ́jọ́ kan ni ẹ̀ nígbà tó mi wà lábẹ́ dọ́là tí mo ṣe yẹsà tí mo ṣe yẹsà tí mo ń kápá sókè ṣé mi lè dùn tí dọ́là máa ń dùn ni èmi láwọn tèmi gan mo kàn ṣí wọn lẹ́ẹ̀ ni ó yà mo fẹ́ di olórí òkè abàkún mo dẹ̀ dí ibẹ̀ mú ọlọ́run fún mi ṣe agbára lọ́lọ́sọ lọ́lọ́ sí àwọn tèmi gbọ́ngbọ́n mi gbòòrò jọ̀rí kan kéré ni àwọn tèmi wà bẹ́ẹ̀ ìbàdàn ó sì ara wa ni oró wà bẹ́ẹ̀ mo dààmú ìdílé àdúgbò mo wà bẹ́ẹ̀ mo dààmú bílẹ̀ èyí kú sábà tà náà ni ọjọ́ di àwọn ọmú ni ló ń ṣe yìí kí n jọyọ̀ mọ́ ikọ̀ gbogbo eléyìí mo ń gbé kọ́ọ̀lù mo ń gbé láǹfò káàkiri iṣẹ́ mi mọ̀ nǹkan tí mo ṣe mo táàpù ẹ̀ lára fọlọ́ra ni àṣẹ oríṣi ni agbára tó ń lo láǹfò lọ́fíìsì tó ní rúfù lábẹ́ ọ̀sán ah. kò easy rẹ̀ dà fún yín ni mo táàpù kọ́rẹ́ǹtì ni mo táàpù ẹ̀ lára àwọn tèmi lára ọ̀gá mi dọ́là ah! olórí oko abakan irúmọlẹ̀ ńlá okú lẹ́nìí àmọ́ ọlọ́mọ kan tó ń ṣe lédè lẹ́yìn ẹ̀ mo lágbára gbogbo pátánì pátápátá mo kó sára ṣe ìwé easy tí mo fi ń lọ láàfo ni mo táàpù ẹ̀ lára dọ́là ni mo gbà ọmọ mi fẹ́ kórìkò ẹ̀ parẹ́ owó mọ̀ tí wọ́n kàn fi pátá yẹn lẹ̀ bẹ́ẹ̀ à dọ́là ti lọ nìyẹn kí la fẹ́ máa fi wọ́n tiẹ̀ aláì. ẹ wá olórí burúkú ni tó bá jẹ́ pé bá a ṣe ń ṣe rẹ̀ tó àbí tó bá jẹ́ pé bá láyé ṣe ṣe lẹ́yìn dọ́là nìyẹn ṣáláyé máa wà níbi tó wà ń sìn ókè èmi ẹ́sìkò tí gan mo tún wà lẹ́yìn àláyé èmi gan lẹ́ni o tó bá dọ̀la èmi gan àlọ́ láǹfù sí gbòòrò wọn àgbà gbòòrò. ẹ ẹ bàbá bínú ẹ̀sọ́ ti di bínú. Wa orí ẹ yìí ni kí ló ṣe ẹ? Abábalagba olúmọlẹ̀ ńlá. Ìwà àdáda yìí yọ ọ̀dọ́ yà àbábá tó bá lẹ kú. Ọlọ́run ló bá lóun fẹ́ jẹ ilé ìlú ṣu. Mbàbá mbàbá bàbá ọbọ nbaba o ya ẹkúrò bẹ fala ẹ ẹkúrò bẹ ẹkúrò bẹ fala ẹ nbaba alaye pọpu lọ o Oya, o ya alaye pọpu lọ o ya o ya alaye pọpu gàdí rose o ya o ti dun o ya ayo n dun. bàdó. èèyàn ilé wà. bàdó ski. ṣùgbọ́n náà gbọ́ nǹkan tó ń lọ gbòòrò. nǹkan tó ń lọ gbòòrò pọ̀ èwo gangan ló current. ó ga o kò sẹ́ńtọ́ lọ́hùn ò lè gbé dìde lójijì sòfẹ́ ló gbọ́ nǹkan kan pa agbára nígboro wọ́n jó yé mi pé ó dà agbára ti ń pàṣẹ bóyá wù wọ́n ní kò síbi tó dé ó dá everybody ń ṣe ọ̀pọ̀ agbára náà ni o ìwà ah, wò pé agbára agbára dé pé ah, àbí kò ṣe àṣì àbà yẹn tó ń mú wá ń jọ wò bíi ti náà tì yẹn ó dà wọ́n ní ká fi ibẹ̀ lẹ̀ wọ́n ní nǹkan tó ń pàṣẹ ń sìn nǹkan tó ń pa láṣẹ ó kọjá bẹ́ẹ̀ ìwọ́n àwọn ògbé ló lè máa fa gbogbo irú lẹ́bù yẹn pèmí ò bínú náà torí ó dàgbò ń gbọ̀wọ́ wá ń gbòòrò torí tèmi bá dé gbòòrò ọ̀hún akíngbẹ́ bàdó èèyàn agbára náà ni rẹ̀ bá gangan dé àmọ́ ó ń dùn wá èèpo dùn wá sóòsò bọ̀ ah, ó ga o ó dà ètò jọ mí lójú ó dà mo wà ń gbòòrò ń jọkùn ó dà mo kàn gan síbì kan bí ṣe lágbára tó ń bọ̀ nìyẹn ó dà wọ́n gbé láǹfò tẹ̀lé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ lágbára ṣe bí dọ́là gbogbo nǹkan tó wà lára dọ́là báyìí ló píìkì. ọmọ yìí ń parọ́ fún un ó ti yẹ bàdó hmm? tí n bá ní gbogbo nǹkan tó ń sọ yẹn mi ò gbọ́ irọ́ ni mo pa o. pé ó ṣe bí dọ́là ṣe kò jẹ mí lójú èmi tí mo ti pẹ́ pé nǹkan tó lè ṣẹlẹ̀ ni òun ló máa ń rí yẹn o at times ń gbà mí wọn tá máa ń mú dé tó máa ń jọ mùgún stick yẹn ó ti yẹ wọn máa ń dọjà ajá mọyàn lọ́wọ́ ṣé tó pàmò yóò dá pọgbọn kó tó gbọn tiẹ. bàbá ẹ jẹ́ bí kí n béèrè nǹkan lọ́wọ́ yín ẹ wò báwo gan lèèyàn ṣe lè work towards ibi ipò tí ẹ̀yin délé ní. ọba yìí ẹsikọ́ọ̀tì ọ̀rọ̀ ńlá lóbìnrin yẹn kó tó di abakọ́mú tọ́wọ́ máa wá pè é lólórí táwọn yóò máa péjọ bu ẹ̀ ọmọ kò ń jẹjẹ kékeré o kó tó dé lórí oko ó ṣiṣẹ́ níbẹ̀ ni lákọ̀lákọ̀ ọmọ tó bá kọjá sí kẹjà lọ́dọ̀ àwọn tèmi ìgúnnú àtọ̀ borí ẹ̀ ń bẹ̀ èṣù tó ń dẹ́rù èṣù kúkúrú lọ́mọ àmọ́ tó bá rí wa kà kẹrù kú sẹ́yìn ó ah. ṣiṣẹ́ níbẹ̀ ni o ọmọ yìí tó ń bá jórúkọ gangan ẹsikó tí ìgbà tí máa fún ẹ lórúkọ ẹsikó tí ẹrù kú ńlá gan lòun náà ṣé ó mọ̀ ni o bá bá tàn wọ́n bá bá àrọ̀bá torí wọ́n gan wà ní fíìmù yẹn ẹrù kú gidi gan mọ́ àwọn òun pé ó dà kí lẹ́yìn máa fi rántí ẹ̀skótì òun ló fà á tí mo fi sọ̀wọ́n ní ẹ̀skótì nígbà tó dé. ẹ̀skótì ah, tó wá wọ èèyàn àtọ̀ ní gbogbo ìkẹjà ọjọ́ rúpọ̀ náà jọ jẹ pọ̀ ni ẹ̀skótì bá dé ìkẹjà àwọn tiẹ̀ àwọn tí àtọ̀ wọ́n máa dúró tì wọ́n á pọ̀ lẹ́yìn. oyè àti bá dé kásùmù tí a bọ́ksà gbogbo kásùmù àrí ẹ bẹ́ẹ̀ orí ọgẹ́ ẹ̀gàn ó kẹrù kújọ ó ṣiṣẹ́ níbẹ̀ ṣé ń bọ̀ ó ti rí bẹ́ẹ̀ ni máa ṣiṣẹ́ ní lẹ́sùlẹ̀ sọ ó ní máa ṣe kí ni wọ́n máa bọ̀ fáwọn olórí kí wọ́n náà lè dé bẹ́ẹ̀ Sunji. lè léyìí. túnjí. wá ta ni wọ. ẹ filẹ̀ a ọmọ ọmọ tó lámì ni adébísí ọmọba ẹ ń tẹ̀mí ṣé mo ti sọ fún yín pé mo ti kàwé. àmọ́ lọ sí yunifásitì gan mo mọ̀ wí gan. ìwé kẹ. àjọ kàwé ni. ẹ gbà. adébísí. túnjí ah, ah, ìgbà ló dáktọ̀. kí ni ìtumọ̀ ẹ̀ ta ló wà. mo rò wí wọn á ti bí báyìí nàbí. kò wẹ́lẹ̀ lẹ́jọ́ ṣé wọ́n rí kámẹ́rà ń bí ni èmi yìí jẹ́ Fẹ́mi Adébáyọ̀ ni àbí mi jẹ́ Fẹ́mi Ògúnwùsì. àbí àwọn aláǹtà bàṣà ni làjọ Túndé kìlà ni kò sílẹ̀ ẹjọ́. ilé ọmọ wa náà nìyẹn. Túnjí kí ló ṣẹlẹ̀. Túnjí I know you now Túnjí mo mọ ẹ mi ah mi yẹn sẹ́gun mo lè bá ẹni rúbi tí mo bá ẹ kí ló ṣẹlẹ̀. fìyẹn lẹ máa pè Túnjí mo rárá Túnjí bá wò. bàbá láyé ìgbà kan ní Túnjí bàbá lọ́wọ́ yìí orúkọ ti change o gbogbo nǹkan ti yí padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní túnjí tẹ́wọ́ táwa yí agbára lọ́mọ agbára lọ́mọ mi nígboro ẹ má pè mí ní túnjí mọ́ ẹ má pè wá ní túnjí mọ́ o ẹ ń gbọ́ agbára ni ògbà fún o. o tó o tó ẹsikọ́tì o tó bẹ́ẹ̀. Túnjí mo ṣáà kó kọjá mo rí pé ìwọ náà ni mo ṣáà ń dá ṣé ìwọ ni àbí ìwọ kọ́ mi tẹ lọ́sọ̀dọ̀ boyfriend mo kàn rí mu. Ah. àwa rí eegun méjì òjò máa ṣà. Hey, Tuja, I'm surprised. As in, I'm disappointed. Kí ló kí ló ń ṣe irú bí báyìí? Ah, well, we need to see. A ní láti rí rẹ̀ bóyá wá bá mi palace àbí kí n fẹ́ nọ́mbà mi sìn. Tẹ̀ máa wọ̀rẹ̀ tí n bá ń bọ̀ padà ṣáṣì máa wà bí báyìí rírà wá bí abala lè fọ iná bá mi we need to see wọ́n ní láti ríra o ṣáà ṣe mọ palace now. ẹ kò séwu mo ti mo ti da palace yín mọ nígbà yẹn ṣẹ́yìn wà bẹ́ẹ̀ ni ẹ kò ní séwu ń bà yẹn tó bá ti ń bọ̀ látọ̀dọ̀ boyfriend ẹ̀ tó bá ṣe wẹ́lẹ́ burúkú pẹ̀lú ẹ̀ pàwọ́ àwọn àgúyà ẹ̀ ni àwọn tó bá ti ń bọ̀ o lè fọ́ àwọn nọ́mbà sewu. tí bá ń bọ̀ máa chẹ́kẹ̀. gbàngà tó these days oníwì nítòsí nígbà tá a máa ń sọ ìbò lọ́wọ́ ìyàwó bọ́ ìbò. bàbá bàbá bàbá. àwọn bọ̀ ẹ̀ bá wọn ra nǹkan bọ̀ ṣe sí iṣẹ́ pẹ̀ gidi àwọn máa ń gé gan o. bó ṣe ra jáde. àdákẹ́dájọ́ lolúwa. bóyá yẹn ló fi jẹ́ wípé kílẹ̀ tó pòṣìkà. òrèrè àti bàjẹ́ tán ṣùgbọ́n kí gbogbo aṣebí lọ́mọ dájú wípé ó lè pẹ́ ó lè jìnnà ẹ̀san akédọ̀ọ́. Ah, ẹ̀yẹ́ bá yé ẹ̀ o ṣẹ́ ń gbọ́ àfin yìí o àfin yìí o bẹ́ẹ̀ ni ẹ̀ náà máa bàrà rí pé ẹ̀ bá lọ́ọ́ bá fin òun lọ́ọ́ bá ń pa òun lọ́ọ́ bá ń tì mọ́nú túbù ẹ̀ ẹ̀ lọ́ọ́ bá dẹ̀ tì í mọ́ túbù. Hmm okun okun ẹlẹ da èmi ní yọjú ara o ẹ bá pa agbára sí o ṣe ń gbọ́ bẹ́ẹ̀ni ṣe jẹjẹ ló bẹ nbara. Ah. ó ti ń dùn. a ló ń pè. ó ń dùn kò tí ẹ yé mi ó kọ̀ bẹ̀rẹ̀ látòrí ẹ̀fà náà ni. orí ẹ̀fà. ẹ̀fà. gbà yìí. Hmm. agbára náà ló ń sọ̀rọ̀ a ló ń sọ̀rọ̀ gangan ẹ ṣàlàyé ṣàlàyé ló kọ́ máa ń sàn adébáyọ̀ salami alóúnjẹ rẹ̀ ah, adébáyọ̀ ẹ máa bọ̀bọ̀ tó máa ń ṣe fíìmù yẹn. jẹ̀lílì àbí àbólórí burúkú ni ẹ ah. ní jẹ̀lílì báwo bàbá jẹ̀lílì. bàbá ẹ ni tó máa ń ṣe tíátà. bàbá fẹ́mi adébáyọ̀ ah, bàbá yẹn gbọ̀ngàn bàbá yìí lábì gan ìbí ló ti ní nọ́mbà mi ọmọ rẹ̀ sọ pé mi ní life adébáyọ̀ sàlámì ló pè mí sórí àgbo tó bímọ alálùbáríkà Fẹ́mi Adébáyọ̀. òun náà ni. ọmọ ọkọ ò ní ṣubú láyé ẹ. Mm, bàbá. ó ṣubú tì kí ló ṣẹlẹ̀ lọ́ngọ̀ ọdún tí wàá gòbí. ẹ wọ́n gbọ́ ẹ lọ́wọ́ ẹ̀ ẹ̀ka mélòó kò ní dáa fún yàrá yẹn nìyẹn o ṣáàrí jẹ́ kọ́ bọ̀ pé ọkọ léèyàn lẹ́yìn àwọn eruku tó fẹ́ kú fún ẹ̀ wọ́n ti ń ba síbẹ̀. Ah. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. yínká ah, kọ́ọ̀dì tó jẹ́ ọ̀yà gbogbo àwọn onítíátà gbogbo àwọn èèyàn àwọn bá ṣe àtúgbò àwọn onítíátà ṣe yínká kọ́ọ̀dì àwọn alábàgbalẹ̀ tó kọ́lé sí àlọ́pàjà. ogogo ilé tó kọ́ sí Ìlọrin ilé alájà mẹ́gbàá alábàgbalẹ̀ yẹn ó lè ṣe wá dáadáa kí ló ń ṣẹlẹ̀ Ọdúnládé ẹ tó ṣe tíátà ọmọ gíga yẹn ẹ gbà nígbà tó fẹ́ kọ́lé sẹ́ gbà àwọn tá a bá gbalẹ̀ rì àdúró tì ní pé ó yà ẹjọ́ ẹ̀ gangan mo fojú kọ ọmọ tó ń ṣeré tó ń ṣe kọ́mẹ́dì yẹn Mr. Lati ó dúró báyìí ọmọ tó pa tó parí báyìí yẹn. bàbá yìí tó tiẹ̀ kọlà tó kọlà. yàrá yà igwe lórúkọ ẹ. ẹdú ẹdú ẹdú ẹdú ẹ bàbá sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ ẹ bàbá yẹn kọ́ ló ṣẹlẹ̀ ẹ má bínú ṣé ẹ rí ẹ kó sọ fún wọn ẹ má jẹ kó mọ rárá ẹ léèyàn lẹ́yìn tó fẹ́ kú fún yín. alábí bọ́ọ̀sù bá bó ṣe mọ ọ̀yàn tó gbà tó fẹ́ kọ́lé ọlájà mẹ́wàá ẹ̀ bó ṣe gùn tó àwọn tá ló bá gbalẹ̀ rẹ̀ twenty five acre bàrà. tàbí wàá sí ẹyẹ ẹlùkọ́ àti ìmọ̀ síbẹ̀ òjò wa ti àwọn lọ́tẹ̀ ok ẹ rí pé òun yẹn ń dún bí eégún. bàrà ẹ ẹ bàrà ẹ bàrà bàbá ah. jẹ́ nítorí hmm, ah. bẹ́ẹ̀ni. ẹ̀rọ̀pilẹ̀ ah, la máa kò ṣe é gbé. lẹ́sọ̀ lẹ́sọ̀. ṣèbá goyin nìyẹn a máa pè é dábàá ti ń bọ̀ a máa pààyàn sí lọ́rùn ọlọ́run. ọlọ́run gbalẹ̀ lọ àdébáyọ̀ sàlámì rẹ̀ pé ẹni tó lẹ́nu ní gbogbo gbòòrò àtòbí wọn alágbàáka. ẹ̀yin tẹ́mi àbá débẹ̀. ìrọ̀lẹ́ àdàgbà àwọn ìwé òṣèlú ẹ̀dúró alásìláwà ẹ̀ bá pariwo bàbá ní kò sáriwo. ẹ bá ń pe aago princess. princess. pé sórí odò. mi ò mọ nọ́mbà ẹ. odò. odò. eight odò. ẹ̀jọ odò. two four four six. èjì ẹni. thirty hmm? four thirty five. thirty four thirty five. ọ̀dà ẹ̀ta ẹ̀rin ẹ̀ta àrùn. ló bá pè ṣó ń dùn. ó ti ń lọ. ṣó ti ń dùn. Hmm ó ti ń dùn. Mm, bàbá ó yà gbé wa. ẹ̀lú àdébísí ọmọ ọba oh. wá gbà yìí àwọn abẹ ah, olórí olámi àwọn ayé wà wájú balasi gọdọ tí ń bá wá gbà yìí ó kò ń bọ̀ ń ta àwọn ah, àṣírí gbà yìí ọba ayé ló ń bọ̀ ń ta sọ yẹn tèmi jẹ́ gbọ́ mi sọ fún ilé ṣe lọ́mọ ra ọmọ o. ó yé wa. Ah ṣé o ń gbọ́. àkọ́lé burúkú ni. a ah, wọ́n dé ìyàmọ̀ ayé ayé gangan gíréjà rẹ̀. oya. àwọn tó àwọn tó nà. àwọn Túnjí kí ló ṣẹlẹ̀ kí ló dé ah, ah. ewu ló fariwo tó dẹ̀ mú kábíyèsí máa wà ní ààfin bọ́lẹ̀ sí ń bọ̀. àwọn ayé ayé gangan ṣó ń gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí gbé àwọn àtàwọn tèmi àwọn eruku ńláńlá ṣó ń gbọ́ bẹ́ẹ̀ lórí burúkú kan ó gbalẹ̀ lọ́wọ́ àwọn ti wà ọyẹ gbá wa láago ni ẹgbẹ́ ó yà ó olórí burúkú tó gbalẹ̀ yẹn o ó ti ká àwọn èèyàn sórí sáìtì wọn ṣiṣẹ́ lórí ẹ̀. ẹ ọmọ ní sùúrù yàtọ̀ ṣàlàyé ló kọ́ máa ń sàn. àwa ẹ ká sọ̀rọ̀ bọ́lá ṣe dá wa bọ́lá ṣe dá wa nìyẹn o àròmọ́ ah, dá sí i ṣó ń gbọ́ ẹ̀rẹ́ ó dáwọ́ ẹ̀rọ adé ẹ̀ lásàkó bẹ́rùkún bẹ́ẹ̀ mi lè parọ́ fún aṣáwọn ẹ̀ lọ ni aláàgùnkè ìjìnà sí jù bẹ́ẹ̀ lọ. ok kí ló wá fẹ́ kí n ṣe fún ẹ báyìí bó ṣe ń pariwo yẹn gan-an disturb mi àdé kábíyèsí máa sọ kábíyèsí wà láàfin. ẹ kábíyèsí wà láàfin ẹ jẹ́ ká lọ kí kábíyèsí kí kábíyèsí dágbára bọ̀ lọ́wọ́ kan. <laughs> alẹ́ ti ọba gángan ọba. ẹni lè rí kábíyèsí wo ah. túnjí ẹ wá máa ti máa lọ ah, ẹ sì máa ah, lọ. àdébíyèsí àkàn wà lè olórí okùn ọba kan làánà olórí okùn ọba kan làánà àgùndàbà kan mu ni agbára ni ó mọ̀ jẹ́ ká kí kábíyèsí máa ṣe yẹn kákọ́ ṣe. òní kábíyèsí sẹ́ ẹ wá máa lọ ẹ ti sẹ́ wá máa lọ. àwa ah, àwa má bójú mi jẹ má bójú mi jẹ bóyá má bójú mi jẹ ẹ ká kábíyèsí kábíyèsí kò rà agbára sójú. ok ok one condition bóyá wá ní káwọn eruku ẹ̀kọ́ àbí kẹ́kọ́ wọn máa lọ àbí. ẹ ọmọ àwọn eruku lè má wọlé tán àmọ́ ṣé orí ẹ̀sìkò tí yẹ. olú máa ń dé aago mi mú tó bá tẹ́lẹ̀ mi wọlé bá mi fẹ́ gbàgò. ẹ̀sìkò tí náà dà. ó ní ẹ lẹ́yìn agbára àlùkàn. skóskó. ìwọ nìkan ló náǹfààní àti rí kábíyèsí tó bá ṣe tọpọ jẹ ká lọ. ẹsikó tí ó dùn mí gan ìyàwó ìjà ló tẹ. excuse me. lọ́wọ́ kan kò dúró kí mi tẹ̀lé wá fi. tó ń gbọ́ rárá. ó ń dún ó ń dún àgbẹ̀. a kú múra a ṣe é ṣe fún wa lágbára olódùmarè àjọ máa péjú ṣe ni mo fẹ́ ràn ẹ́ láwọn iṣẹ́ kan sáwọn olóyè tó kù ìwọ gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ ìyálọ́jà láàrin ìlú wàá bá mi rí ìyá lóde gbìyànjú kó rí ọ̀tún rí lúkòsì wàá dọ́dọ̀ balógun náà tó bá ti rí àwọn mẹ́rin yẹn tán sórí àṣepa ó ṣe pàtàkì bá mi yọjú sí kó sọ fún pé a ní pàdé nínú ààfin níwòye ọ̀la ìwọ náà gbọ́dọ̀ wà ń bẹ̀ wàá gbìyànjú kó rí gbogbo obìnrin náà jà pátápátá ṣé rọ́dún yìí ayẹyẹ tá a fẹ́ ṣe yìí mo fẹ́ kó yàtọ̀ sí gbogbo ayẹyẹ tá a ti ń ṣe lóòótọ́ à ń ṣe olórí ayé ń gbọ́ ọ̀run mọ̀ ṣùgbọ́n mo fẹ́ kí tọdún yìí jẹ́ àrà ọ̀tọ̀ àwọn lọ́balọ́ba tó kù ní gbogbo agbègbè yìí kàn máa wò pé ọgbọ́n wò là ń dá sí bó ṣe ń wù mí nìyẹn. kábíyèsí kò sí wàhálà iṣẹ́ yóò ti di ṣíṣe torí èmi àtàwọn olóyè tó kù àti jọ àti sọ̀rọ̀ lórí ayẹyẹ tá fẹ́ ṣe lọ́dún yìí pẹ̀lú àwọn ọlọ́jà tó wàá ti mọ̀ pé iṣẹ́ ilé yìí ó gbúdọ̀ ládùn ó gbúdọ̀ láàrin rẹ̀ tó a ti sọ̀rọ̀ ó ti di ṣiṣẹ́. kábíyèsí kí lè fẹ́ fún mi. ọ̀rọ̀ òde yìí. ṣé o gbọ́ nǹkan tó mẹ́rin sọ kí ló kàn nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ń sìn. ọmọ ọba ni wọ́ sórí àwa olóyè àtolórí dáwadáwa la tó wà nílẹ̀ yìí. ẹ̀dẹ̀ ṣe pátí ti ńlá dé ọ̀tọ̀ mi ní mi fún ẹ nìkan kábíyèsí. kábíyèsí. kábíyèsí kí ẹ wà so nǹkan tí wọ́n ń ṣe ilé ẹ̀dá ṣá à ń sọ̀rọ̀ ń bí o dẹ̀ gbéra o receive kọ́ọ̀lù rẹ̀ jáde lọ ṣó make sense. kábíyèsí ẹ má bínú àwọn àlejò ló pè mí tí mo bọ́ síta so òun ni mo lọ́ mú ta. àlejò náà dà. kábíyèsí ọ̀rọ̀ yìí. àlejò ẹ̀rì adébísí àlejò ẹ̀rì ọ̀gbẹ́ni kí lorúkọ ẹ̀. kàbíyèsí o ọlọ́run ọ̀báládé béèrè orúkọ mi lọ́wọ́ kan kàbíyèsí agbára ni o. agbára lorúkọ ẹ̀. agbára gbogbo agbègbè parapata kò sọ́mọ́ náà kàbíyèsí o. agbára lorúkọ ẹ̀ sorúkọ tí ìyá àti bàbá ẹ̀ sọ ẹ lọ́jọ́ mẹ́jọ nìyẹn ni abókan yálò. kábíyèsí lóòótọ́ kí n má parọ́ ẹ̀rọ tó bá ń parọ́ máa jáde àbárọ̀ tí nígbà kan sẹ́yìn lọ́jọ́ tó ti pẹ́ túnjí ló máa ń pè mí gbà yín àmọ́ nígbà tó tásìkò kan gbogbo àgbà ńlá ayé pátápátá tó bùnmi ságbà rẹ̀ sọmọ àdá kí wọ́n wà níwájú ọba aládé kí wọ́n máa parọ́ aládé lọ́la ọba agbára lọ́tún agbára lọ́sì ọ̀kábíyèsí máa pọ̀ gbàgbé wákàtí kò ti parọ́ fún mi rí ṣèbọn ní túnjí lórúkọ ẹ̀ kí gbogbo àgbàrá yóò á pín ẹ̀ lágbára ẹ̀ ń bá rọ́bà túndẹ̀ lọ́ba pa kàbíyèsí o lọ́wọ́ kàn. ẹ kábíyèsí ẹ mọ̀ ni túnjí nìyẹn girl to help mi nígbà tí mo strong tí mo sì kí ń gbà yẹn wọn ló bá mi ṣe exam mi tí mo fi ní carry over ní school gbà yẹn ẹ rántí túnjí tó wá síbi tẹ pray fún nígbà yẹn kábíyèsí. gbọ́ ìwọ ni. kábíyèsí o ah, màá máa rántí back in the days mo ti wá bìrì àmọ́ nígbà yẹn ah, ọmọ agbára ó dàgbò kàwé nígbà yẹn àmọ́ lọ́wọ́ yìí mi mọ̀ wí mọ́ rárá bí ká jàgbá ni bí ká rí pa ọkọ̀ ọ̀yà ọ̀fẹ́ bójú àwọn tá a mọ̀ jẹ bí wọ́n yìí sìn tá a bá rẹ̀ nǹkan tó yẹ bá ojú yìí jẹ́ ah, kábíyèsí ọba aládé ló máa ṣe omi lẹ́nu pẹ̀lú ẹ̀ àkú síbẹ̀ ni jù lọ lọ́wọ́ mi mọ one plus one gan mi mọ ojú mi sí Ọlọ́run. Hmm. Eh, ọ̀gbẹ́ni èmi ò ní lè pè é ní agbára o torí wájú ọba aládé ló wà ìlú tó dẹ̀ ń wò yìí bó ṣe wù kí n kéré tó èmi ló lórí gbogbo ìlú yìí so ṣé tèmi bá pè ládé tún yìí wà dáhùn èyí lẹ́nu gan ẹ lè pèmí lórúkọ tó bá ń wìn àmọ́lẹ́yìn èyí lásán ọ̀pẹ́ ah, bá wọ́n bá tún lè bá ń gbà àbí pè mí túnjì mo ṣọ̀pẹ́ àpáta tó bá tún pè mí lágbára náà mà tún ṣọ̀pẹ́ àpáta aláwọ̀. adétúnjì kàbíyèsí o. kúnlẹ̀ síbi. Ah, ọ̀pẹ́ o mo fẹ́ lọ kúnlẹ̀ síwájú kábíyèsí ah, ọmọ yẹn tèmi tún gbé ìgboro tún ní ráǹkì jù yín lọ nìyẹn o tún ní ráǹkì jù yín lọ èmi àti kábíyèsí àjọ ń sọ̀rọ̀ lọ́wọ́ kàbíyèsí o kàbíyèsí o tó bá wọ ṣe mí o jẹ. ògidì gbogbo ẹni sàn. lóde ṣó fẹ́ Apa? kanra mọ́ ni ẹ ṣọ́ kilo deh? bàbá ṣe sáré ojú fáwọn ọ̀rẹ́ bọ̀. Yeah. Take care. Okay. Be good, huh? Yeah. Shit. What? me. Give me. Who's there? Who's there? Somebody! What exactly is happening? Can you go to Shelia? láti tí mo ti gbé ìyàwó mi débi báyìí mi ò tí ì rí improvement kankan. ẹsẹ̀ mọ̀ gbígbà tẹ̀gbọ́n wá sí ibà gbogbo ojú wọn ṣe ló ń jẹrà bó ní sí ojú wọn ti ń dry. ojú ẹ̀ ń dry ojú wo ló ń dry ojú tó ń jẹrà sí ló ń dry doctor eléyìí ó dry ó ń jẹrà sí ni please what are you talking about. ẹ sà ẹ máa fún wa ní time díẹ̀ ni láti fi jẹ́ kó wà òkè bó nípa tí ọlọ́mọ kó máa wà òkè. kí n fún ẹ ní time sí kójú yẹn lè jẹrà dáadáa sí that what you saying? ẹ sà sọpọ àdótọ gbìyànjú Ọlọ́run ní ìtọ́jú nípa ti Ọlọ́run mọ mi máa yes that is what you all say ah wàá náà we à ń gbìyànjú ìyànjú ẹ gba anything bíbá ẹ anything. ẹ pẹ̀lẹ́ mà. ṣùgbọ́n oh, kí gbogbo aṣẹ́ni lọ́mọ dájú wípé ó lè pẹ́ ó lè jìnnà ẹ̀san káàsán. ìwé mímọ́ mr aremu ni mo bẹ. mr aremu ọ. Oh. wọ́n fi iye wa gèdèdè wípé àgbẹ̀ ìlú. mr aremu tí ojú ìyàwó wọn jẹrà. kí ṣubú rẹ̀ bá wà jọjọ. wọ́n ní wọ́n kọ̀ sí kí gbọ́gbọ́ wá síbí. wọ́n sì kí ló tọ̀bọ̀ tí ojú wọn jẹrà wọn ah, wá òkè rárá. ojú wọn jẹrà. a burú ju tẹni tó ń ṣe bí sí i lọ. dókítà ẹ ká sọ. ẹ jẹ́ sálẹ̀ bẹ̀rẹ̀ o ẹ mr rẹ mú mi rẹ. bọ́ọ̀lù ẹ̀yin ṣe jẹ́ sùn. ọmọ wọn lèmi jẹ. ok i see ẹni tí bá ti lọ báyìí ẹ máa yà sí right ẹ máa rí ward nine so kẹbẹ̀rẹ̀ wọn bẹ̀. ẹ ṣe. ẹyin ṣé ní ilé ẹ̀kọ́ tí máa jáde pé èèyàn ń jẹrà téèyàn bá tiẹ̀ ń jẹrà kò yẹ kó jáde lẹ́nu ẹ̀yin náà ẹ máa kà gbúrogbúro tẹ́ bá ti dá wà báyìí ìsọkúsọ lẹ́nu máa sọ. rárá máa fọ̀n describe bó ṣe. ẹ ṣáà arrange fáìlì mr remi wá fún mi. all right ṣé kí ọmọ kó tí ìyá òun jẹ àwọn ń dà ọ àbí. sincere with you kò yé èmi náà. kò lè yé ẹ̀yin méjèèjì. ó mà ní o yé wa. bàbá mo fẹ́ kí ọmọ tún jiyàn kó gúnyán láyé báyìí kó lọ gbọbẹ̀ lọ́rùn ni. fún mi lónìí ìsọ̀túnla. jẹ́ mẹ́ta. kó padà wá wọn ti ṣètò rẹ̀ lẹ̀. bàbá tẹ bàbá mi ṣe torí bí mo ṣe fẹ́ ah obìnrin agbó káká Ọlọ́run. <laughs> sórí mo ti wá sí bẹ́ẹ̀ lórí ìmọ̀ ṣètò. kódà èmi náà bọ̀. Eh, nígbà tí mo dáwọ́ lọ́rọ̀ yìí àwọn onílẹ̀ ẹjọ́ yé mi wípé àkàndá ẹ̀dá lọmọ yìí kì í sabarapá tó dáwọ́ lé pé ẹni tó bá gbìyànjú àti pa ọmọ táwọn yìí olúwa rẹ̀ yọ ṣáájú rẹ̀ gbọ̀nù alákejì lọ ni. bàbá kí lẹ̀ ń sọ yìí kí lẹ̀ ń sọ yìí túnjí ni àkàndá ẹ̀dá túnjí túnjí tẹ́mi tẹ́ pé èmi fúnra mi gan mo lè gún pa kí n fún lọ́rùn pánulé ṣé torí pé mo ti fẹ́ jọ̀wá sí ibà yìí. ẹ́ eh? bẹ́ẹ̀ yẹn bá dọ́rù rẹ̀ wò yóò sílẹ̀ sàṣọ̀bọ̀ra fọwọ́gún kí nípa èmi ń sọ fún ọ ọ̀pọ̀lọpọ̀ mọ́dí tí òun mọ̀ yíra ká inú òkùnkùn mọ́dí kan gbọ̀ngbọ̀n ẹ̀dí afẹ́fẹ́ ẹ̀dí tí ń sawọ́rẹ́ ìlú ẹ̀dí ẹ̀ bó bá ṣe wáyé àti ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ yẹn bá gbìyànjú bó bá lóun ó pàtúntì olúwa rẹ̀ ó ṣáájú rẹ̀ lọ ni kọlọ́rì ṣe mẹ́dọ̀ o torí tó bá ní tí bá ní pé kọlọ́rì èmi wúrẹ́ wá pé ọlọ́gbọ́n tí mo fẹ́ dá sí wọ́n fi wúrẹ́ rẹ̀ jẹ ká ni tí bá sì pé kọlọ́rì mágùtàn bọ̀lọ̀jọ̀ wọ́n fi jẹun lásán ni ó bá gbọ́n tí mò ń sọ fún ọ ni ọ lọ fẹ̀dọ̀ lórí òróró ó sì mẹ̀dọ̀ túnjí ìsẹ́ni tá a lè pa kò ṣe pa kò ṣe dùn lókùn bọ́rọ́bọ́rọ́ báyìí ní yọ. bàbá bàbá ah bàbá ah torí mo mọ̀ yín ni mo ṣe wá síbí báyìí o mi ìfẹ́ máa láìkiri àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún mi yìí túnjí lẹ́lẹ́ bàbá àbẹ́ ìmọ̀kàn tí mò ń sọ yìí ni mo ní wọ́n ti gbé gbogbo ayé lé túnjí lọ́wọ́ ọkọ mi ò tiẹ̀ fẹ́ rí tèmi rò mọ́ àfi ti túnjí lẹ́yìn sọ fún yín tí bá fẹ́ wọṣọ túnjí ni tí bá fẹ́ gbowó oúnjẹ túnjí ni tí bá fẹ́ ṣe anything nínú ilé túnjí ni mo fẹ́ lọ tọ́lẹ̀tì kan fẹ́ẹ́ sọ pé kí túnjí máa tẹ̀lé mi lọ mo ní túnjí ti da nǹkan orú mo fẹ́ kẹ́ bá mi ṣe nǹkan sọ pé àkọ̀dá ni àkọ̀dá ni ta ni èmi kan àkọ̀dá kọ́mọkọ́ wá dọkọ mọ́ mi lọ́wọ́ bàbá àtọmọ wọn wá jẹ́ kí n rí mímọ́ nu ilé èmi àtọmọ mi àlè gbégbá àlè gbá wo bàbá ẹ ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi ṣe nǹkan tí mò ń sọ yìí o ó ní mi lára o ṣe mọ̀ pé tó bá ti dùn fún mi ó máa máa dùn fẹ́yìn náà. ẹ ẹ ó yé mi náà pé tó bá dọ́wọ́ tiẹ̀ náà ní í bọ́ sí mi lọ́wọ́ ṣùgbọ́n tí mo fẹ́ kó yí ọ ni wípé ṣe ṣe kù dá sí i ní tá a ṣe fún ni pé á sì lójú bí ẹni jẹ́ ewúrẹ́ kúrò lẹ́yìn ìyá rẹ̀ yóò wá dúró sókèrè yóò mọ̀ gbénú gbẹ́wòrán ilé bàbá rẹ̀ ti ń jọ lójú yóò wá rún sí ka ìmọ̀nà bí ìgbẹ́ tó ṣe pé tó bá rí bàbá rẹ̀ yóò pè lẹ́lòmíì ni ó bá rí ìwọ gan pàápàá lára kò ní dá ọmọ gbogbo èèyàn yóò rùn sí inú ilé tẹ́jọ́ ń gbé yóò wá dúró sókèrè yóò mọ̀ wọlé bàbá rẹ̀ bí ilé ọ̀tá rẹ̀ ni. bá mi ṣe bí iṣẹ́ o ẹ má jẹ́ kí n tún dé lọ́túnla kí n tún máa gbánà dá sítórí. ẹ fi yín ilé ìfẹ́ àwọn tó nílẹ̀. ó parí bàbá rẹ̀ lẹ́ẹ̀kan sí kò ní dáa. ẹ wo wàhálà ti ṣẹlẹ̀ o ṣe lọkọ mi sọ pé dandan àfi tó bá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Túnjí tó wò bá mọ òun ní dẹ́yìn o tẹ́bá rí lálẹ́ àná ṣe lọkọ mi fapá jánu tó fẹsẹ̀ jalẹ̀ káfí tó bá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Túnjí if not anybody ní gbádùn nù léyẹn ẹ wo bàbá ẹ̀rù ń bà mí o kí ọkọ mi lọ mọ pé mi ni ẹ̀yin náà mọ tó bá ti lè lọ mọ wàhálà ń pọ̀ o. ìyáàfin àrẹ̀mú lọ́ọ̀rì fọkàn ara rẹ̀ balẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ òwò tó ọmọ táwọn yóò bá rìn gbèrègbèrè díwájú ọba aládé dárúkẹ̀ rẹ̀ lé lórí sàṣẹ sàdúrà fún kò ní bọ́ nínú tó wà hùn. tó bá dárúkọ rẹ̀ lé lórí tó bá dalẹ̀ lórí kí ló máa ṣẹlẹ̀. ibi ó padà tó níbi lọ ni tójú rẹ̀ bá lè ṣe bẹ́ẹ̀ tó bá ká tó bá rí baba tó bí lọ́mọ yóò dá baba rẹ̀ mọ̀ baba náà yóò sì dọ́mọ rẹ̀ mọ̀ ilé rẹ̀ tó ti wá dàbí ìgbẹ́ fún yóò padà wálé agbára ọlọ́run ọlọ́run ti ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ níbo ló ti fẹ́ ti ah, ah, níbo ni túnjí fẹ́ rìn dé tó máa lọ sí palace tá máa gbẹ́rù kẹ̀lẹ̀ lórí láéláé kò lè ṣẹlẹ̀ ah. lágbára ọlọ́run kò ní ṣẹlẹ̀. ayé ò torí ohun ẹnu wọ gbàgbé bó ti ṣẹlẹ̀ wọn ò ní rántí èèyàn kan ìbéèrè mi àná wọn ò ní rántí èmi. ìyá bùnmi ó bá ayé jẹ́ òun jẹ́. ọba má ṣe báyìí lórí pé kẹ́ ẹ máa gba nǹkan lọ́wọ́ Túnjí ọmọ tó jẹ́ òun ni ó ní nǹkan kò sí nǹkan tó wrong ń bẹ ìwọ èmi mi àti ẹ mọ̀ pé òun ló ní nǹkan náà ìwọ bọ́rọ̀ yìí ṣe jẹ́ ló mọ̀ pé òun ló ní nǹkan náà. Oh, hmm? mẹ́tọ́ bá. yàrá. ìyá kò bí. ìwé mímọ́ bíbélì àti kùránì wọ́n fi iye wà gèdègbè wípé a gbé ẹni búburú lókè gẹ̀gẹ̀rẹ̀ kí ṣubú rẹ̀ bá lè pọ̀ jọjọ tó bá jẹ̀bi ló bá mọ̀ ṣe máa ṣe lọ ṣùgbọ́n mo fi dá ọ lójú wípé ìgbẹ̀yìn á ṣe bí á burú ju tẹni tó ń ṣebi sí lọ. nítorí igbá oró kì í fọ́ àwọ̀ ìka kì í yá. kò àṣebí máa padà jẹ nínú ìgbà òro á jẹ nínú ìgbà ìka ẹ̀san akédọ́dọ́. ṣẹ́rí ìgbà mi máa ń wà tó yẹ pé àyè á wà kò ní sọ̀rọ̀ ìgbà mi dẹ̀ wà tó yẹ pé ọ̀rọ̀ á wà kò ní sáyé ṣẹ́rí lẹ́ni yìí àyè wà ọ̀rọ̀ tá a máa sọ náà tún wà alright ìyẹn ni mo ṣe pè sí sí ìpàdé yìí Bumi do not be surprised in fact don't be shocked tí n bá sọ fún ẹ pé I am not your biological father. Oh, yes. No, wait, I will explain. Sọ fún mi náà. Tó bá jẹ́ kó bá mọ̀ pé mi lọ ọkọ̀ ẹnu lé, ṣé màá máa sọ̀rọ̀ ní bọ́ọ̀sì mi lẹ́nu ni? Sọ̀rọ̀! Kí má bínú, kí má bínú I know. Kí lè lo téèyàn ẹ̀ẹ́dẹ̀ rọra? Ah, ẹ ṣáà mọ̀ pé kì í ṣàwọn nìkan là take it easy now. Ah. Ah, Ross, má bínú, ariwo ìmọ̀ ń ṣé kò sí wàhálà ṣá. èmi ń pariwo lẹ́nu tí no no no tell me ṣùgbọ́n pé wọ́n ló cause ẹ̀ wọ́n ló cause ẹ̀ ṣó bá pé wọ́n ló cause ẹ̀ ni pé ẹ tó wà lẹ́yìn ìkùlé wọ́n máa sọ pé tó wà dùnkún pariwo kò sí wàhálà. ẹ̀bọ̀n ṣe realize pé èmi tí mò ń gbé lẹ́ńkù lè mọ̀ bá ìsọ̀rọ̀ ṣá mo ń bẹ́ẹ̀ náà kí ni túmọ̀ pé ẹni tó ń gbé lẹ́ńkù lè owó kan náà là sọ for God's èmi ni mi ò sọ wáyé tó gbé kò sí wàhálà owó ìlà bá ń bẹ́ẹ̀ ọwọ́ wa alábẹ́ alẹ́ bá ń bẹ̀ ọwọ́ ìjọ yes. kí ni ìtumọ̀ ẹ̀. tí o bá gbọ́ wẹ́ni mọ̀ bá ń bẹ̀ ó dáa kí ló ṣe pẹ̀lú ìyàwó mi by seven thirty pm lálẹ́ ní jẹta. Ah! seven thirty la ń sọ̀rọ̀ tẹ́ wá sí ìkẹ́ pásínà báyìí dẹ́dẹ́ tẹ́ pí. ọ̀rọ̀ wo nẹ́pà la máa ń sọ ẹ jẹ́ gbéra yín lẹ́mìí gbóná ẹ má ní hypertension ẹ̀kọ́ ń ṣe ní máa rọ̀ wá lọ́rùn ni à ń sọ tẹ́kọ̀ wá ń brag by i take it easy now. ọ̀rọ̀ náà lẹ̀ ń sọ ṣé wọn lò ó sọ àbẹ́mi lè mọ sówó náà ó dáa tí ò bá ṣe pé ọ̀rọ̀ lẹ̀ sọ padà seven thirty nǹkan tẹ́ bá máa sọ̀rọ̀ mi ẹ̀ máa sọ ten o'clock pm yes. àwọn ìyàwó ilé mi náà máa ń bá náà máa ń báyàn sọ̀rọ̀ ní aago méjìlá náà máa ń báyàn sọ̀rọ̀ láago kan èèyàn bá mi sọ̀rọ̀ láago seven thirty lásán ẹ wá ẹ wá ń tèkì ẹ̀ pásánà. wọ́n ló fa kò sí wàhálà bọ̀ mo mọ tí màá ṣe fún ẹ tí mo dẹ̀ máa ṣe fún ẹnu mi ló wà èsì dàkí kókó ilé ìfà àbí kí ìlú ẹ pa fún ara mi kò sí wàhálà ẹ má sọ̀rọ̀ yín. bùkátà wa bá ṣe ń jẹun bá ṣe ń mu ọlọ́run náà ni bíbù mi ṣe wà látàrí kò tí ì jẹun kankan ju ọlọ́run làwọn mi ò dẹ̀ kí n ṣe obìnrin tó máa máa tilé ọkùnrin kan bọ́ sílé ọkùnrin míì sùtù ìṣúdúró. ṣe é má dà má pé fẹ́ take advantage ọkùnrin ti fi ń sílẹ̀ àti ọjọ́ mẹ́ta mo ti notice my automation leave. It's lè fi sí ọkọ̀ mind Who mi kí out? take care of rẹ̀. I mean pé came out máa take care. yeah and you yourself. Came out máa take care mi náà but yeah, yẹn kọ́. má wọrí pa ẹ she is living comfortably so that's not an issue. Uh, all I just need from you is uh, go ahead, okay? And I'm promising you that I'll take care of my bí ọmọ mi ti ń ṣe. tẹ bá lè ṣe bẹ́ẹ̀ ṣe ṣe lérí inú mi máa dùn gan. so mama you must be hungry. okay what would you like to eat. Amala. Amala. okay shamari yẹn ní trisha. yeah. okay let's go. You're my angel, okay? pé ẹ wá fẹ́ mi pẹ̀lú ìkókó lọ́wọ́ ni and that was you small. mo fẹ́ ìmàmá ẹ̀ tọmọtọmọ ni mo dẹ̀ vow nobody tó máa mọ̀ pé èmi kọ́ ni biological father ẹ̀ mo fẹ́ kó jẹ́ secret forever because I am a good keeper of secret màmá ẹ̀ fàyọ̀ fọ́ ó fúnra rẹ̀ ó gba yanga ó ba ọ̀rọ̀ náà jẹ́ ó ń bá ọmọ tó mọ̀ pé true born ni not a slave in this house ó ń bá du nǹkan tó jẹ́ tiẹ̀ fúnra rẹ̀ mo ní kí ọmọ pé anybody tó bá ní ìdí owó ọwọ́ ẹ̀ nìkan ti lọ́ọ́ máa gbà torí pé ó jẹ́ òun ni oní nǹkan màmá ẹ̀ sọ́dọ̀ gorogun and so many other things tó dánwò ó ti di ọ̀nà ọ̀run lẹ́ni o ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ gbọ́ ti bá parọ́ mọ́ ó bá wọn jà yá but don't worry you remain my daughter yes you remain my daughter. Mm said you remain my daughter sórí ìgbà míì wà tó yẹ pé ohun wo ó máa ń wúlò ju òbí lọ ohun wo wà òbí wà èmi lè jẹ́ ohun wo but èmi wúlò ju ever tó jẹ́ biological father ẹ̀ ká ní màmá ẹ jẹ́ kí ọ̀rọ̀ yẹn wà bí a ṣe fi sí ni ò ní mọ anything but don't worry ṣáà ti gbà pé ọmọ tó jókòó yẹn tó jí yẹn ẹ̀gbọ́n ẹ̀ ni okay then you won't have any problem. ẹjọ jáde máa fẹ́ kí bá forí jì bọ́ mi èmi kọ́ ni mo ní ìdáríjì lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dàá tó dá gbogbo wa òun ló ní right àti dáríjì yàn torí òun ló mọ bí ẹ̀ṣẹ̀ kálukú ṣe tó tó bá ti ṣíwèé kan ẹ̀ṣẹ̀ a tó ṣíwèé kan ẹ̀ṣẹ̀ b òun ló mọ irú ìgbéyà ẹni yẹn deserve ìdáríjì ọlọ́run ló ní ìdáríjì right ọ̀rọ̀ ọlọ́run nìyẹn wà ọ̀dọ̀ ọ̀nà wo la máa gbé gbà o táwọn abínú ògo tí wọn ò fi nítorí ògo pani ọ̀nà wo là ó gbé gbà o táwọn abínú ògo tán o nítorí ògo gbógun tìnìyàn láyé yìí o. mo kíyèsí pé bùgbé ìkà láyé ibi tán ti ń torí ògo pànìyàn o ibi tán ti ń torí ògo sọ̀nìyàn dalágànnà ọ̀rọ̀ ayé yìí máa tòjú sú ni o àfi kó rí ènìyàn má ṣe sùn o kó jà kó bá ní borí ọ̀tá ògo kó jà kó bá ní borí ọ̀tá ìlara ayé lè o. ọ̀rọ̀ ilé ayé yìí ogun màmá ni o àfi borí ẹni má padà lẹ́yìn ẹni ìyẹn nìkan la lè fi jàjà borí o ta ó fi bọ́ lọ́wọ́ ayé tójú ẹni ò ní rí màbo. ayé pa mí dà sáìdá. ta ni ká fọ̀rọ̀ lọ ta ni ká sábà. ta ni ká fi ọ̀rọ̀ abínú ẹni sùn o. inú níbí ni ìkọ̀kan ta ìmọ̀ wá hù láyé. kó máa fojoojúmọ́ dọ̀bálẹ̀ o kó máa fojoojúmọ́ kúnlẹ̀ ìyẹn ò ní kán má bà tiẹ̀ jẹ́ ẹni orí òfin fáyé mú nìkan mà ló bọ́ o. ayé tó tó àkàmàrà o ibi tán ti ń gba igbá oyin lọ́wọ́ ènìyàn gbé tewúro léni lọ́wọ́.